أنشي الصلاة فهو النبي محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تي الله باب ديدي بكل ما جايك أتي الله فبوبو البلاي كي الصلاة نعم الله على النبي أتي الله صحابه àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama. lẹ́ni a fẹ́ ṣe àgbéyẹ̀wò alámọ̀rí ọ̀rọ̀ tá a ti ń bá bọ̀ nípa ọ̀rọ̀ àwọn sọ̀hábà lẹ́gbọ̀ọ́ Muhammad. صلى الله عليه وسلم tí a fi nílẹ̀ a sì ti ṣe jòkó tí è ṣe méjì mẹ́ta mẹ́rin pàápàá láti fi ṣòpinya láàrin pé as-sahabatu shay' wal-munafiquna shay'un akhar ọ̀tọ̀ làwọn sàhábà ọ̀tọ̀ sí ni àwọn mùnàfíkì a sì jẹ́ ó yé wa pé sàábẹ̀ ò lè jẹ́ mọ̀náfìkì mọ̀náfìkì ló sì lè jẹ́ sọ̀hábì olóríire òní sọ̀hábì eléri òní mọ̀náfìkì ọmọ kéwu tọkàntọkàn òní sọ̀hábì láyé ànábì ọmọ kéwú oníjàmbá oní mọ̀náfìkì lẹ́yìn ànábì ọmọ àlìjánná ńlá àwọn sọ̀hábà àwọn ọmọ iná òun làwọn mọ̀náfìkì a sì jó yẹra wa pé. ìmọ̀ dákọ̀ abdullahi ibn ubay ibn salul láti pé mùnáfìkì aláàánú fa wàhálà lórí ẹ tó dájú àmọ́ kí kí àwọn ẹlòmíì bọ́ níbẹ̀ láti ṣe kínú bẹ̀ fa nǹkan láti fa tọ́lánàá àdápa irọ́ tí mùdírù pa máa Muawiya ibn Abi Sufyan àti fèsì lórí ẹ̀ àwí ẹ̀kọ́ ṣẹ́wọ̀n kí mo ṣe ní wọ́n ń ṣèjòkó tí wọ́n náà kí wọ́n tó parọ́ mi pa á sì tún já lé mi ẹ̀hà wọ́n ní anjaza hurran ma wa'ad anjaza hurran ma wa'ad ìgbà wọn ti wá fún wíwíkú ìtànà a tún ṣe clarification ní kíni nínú iná àti ẹ̀kọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí a pé tẹ́lẹ̀ tí wọ́n dínú bá fẹ́ ní wọ́n láwọn bú àwọn sọ̀hábá tí a pé tọ́mọ́ fọ̀ lẹ́sì ni pé ìgbà náà wá ń kọ́ sì àwọn sọ̀hábá wọn náà bú ara wọn àwọn sọ̀hábá wọn náà sì lálàá sí ara wọn àmọ́ àti kọ́ mùdírù markaz lẹ́kọ̀ọ́ èè bá bá tiẹ̀ ń múra wọn wọ́n ìṣẹ̀gbẹ́ tí yín a sì fún wọn lápòjú ìta rò kó jẹ́ kọ́rọ̀ wọn ó yé yà ọmọ orogún tó níyà ìyálé ìyàwó ìyá ìyàwó kìíní ìyàwó kejì ìyàwó kẹta bàbá rẹ fẹ́ àwọn ìyá rẹ wá ń bára wọn jà. Ja kó wá máa bú ìkánú àwọn ìyàwó bàbá rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta kọ́ wá ní kí ló dé ẹ̀ ṣe bá àwọn ìyáhùn náà máa ń bú ṣe ẹ̀kọ́ mọ̀ wọn lẹ́kọ̀ọ́ àwa fún mòdìrú lápèjúwe mo wá lérò pé ó ti yé wọn tọ́ ìgbó wá yé wọn tán wọ́n ti wá ń palùdà àwọn ni àwọn nǹkan táwọn ń sọ rí tán láwọn ń bú àwọn sọ̀hábà torí kan lè wọ́n á sì kan sì ríbi mẹ́ńtẹ́ẹ̀nì rọrùn àwọn ní ànímùnáfìkì ń bẹ nínú àwọn sọ̀hábà páwọn dúró lórí ẹ̀ pẹ̀tọ́rọ̀ alùkùránì ló sọ ṣẹ́gbẹ́ méjì tí wọ́n sọ kíní kan ọ̀tọ̀ ní tálùkùránì ó sọ kọ̀kí mùdírù ó lè rírọ wọn pa wọ́n wà parọ́ mọ́ kùránì wọ́n wà tún tí ò sí ń bẹ́ in tí ń wí ní ẹ́ oúnjẹ̀kọ́ ní wí wọ́n bí ti wá parọ́ òun lánàá náà a wà jáà ṣùgbọ́n àwọn tíra ti sì ń bẹ wájú rẹ̀ torí ẹ̀ la ṣe kó wá ní ìní gbogbo owó jọmọ wa wò ó challenge ni ó tún wá jẹ́ kí la pé jọmọ challenge kì í sọ̀rọ̀ ẹ̀ kí ebi jogún ọmọ búkà kiri o èyí tó bá ti tó bẹ́ẹ̀ nínú wọn bóde ọwá ṣàlàyé bóde ọwá ṣe kí ni ṣàlàyé ni má wulẹ̀ máa ń wọ ìpè káàkiri má sì máa pariwo ojúbí mo fẹ́ bọ́ sí mọ̀nà kọ́sà ṣàlàyé ogun ayé ó ṣe kí ni wọ́n gbọ́ imú kò sí tèmi ó bá ti múná kọ́ sí àwọn gbogbo yín tó rẹ́yìn kọ́lẹ̀ lọ́rọ̀ ẹ̀ ń gbára ta fẹ́ni tó ní kí ni fẹ́ni tó lọ́rọ̀ ẹni pé ni ó lọ́rọ̀ nísìnyẹ́ rí tó ń bá lọ báyìí ó ṣe kí ni yóò tún padà nísìn gbogbo yín ìgbà yín téèyàn fi lè bá yín ṣe múná kọ́ sí àná ẹ wo gbà kan báyìí mùdírù ní kò sí ti ń já lùsùn náà kí ni ogun wọn náà ṣe wọn rọ tẹ̀lé ìgbóyà nísìn mùdírù ti ní àwọn gangan ní alùsùn ọ̀lùjàmà àpáwọn àṣàírọ̀ àtàwọn màtùrìdíyà ṣe pàwọn ilé ìníṣì wọn ma tí wọ́n tí mọ̀ tí wọ́n ṣe báyìí mùdírù wá dídí ń pè tán pé àwọn gangan ni alùsùnà wàlùjàmà ayíbẹ̀kọ́ gbogbo àwọn ọmọ tán sì máa ń dìfẹ́ǹdì wọn tẹ́mi ò sí lè báwọn ṣe múná kọ́ sánú o tó láwọn fólówà ní wọn mùdírù nìkan bóde gbogbo ọjọ́ tí mùdírù wá dẹ̀ ló ti yá àwọn wàláhì ó ti yá ìmìíràn wàlọ́ọ̀hì mo pè ó ṣe kí ni kódà tó bá yẹ pé orí ìrìn mo wà orí ìrìn náà ló ti yá mi àbí ọlọ́mọdé àmọ́ bẹ́ẹ̀ lórí àìsàn lókun tọ́ ìgbà mùdírù ń takọ alùsùn náà alùsùn náà ẹ̀rí kí gbogbo ẹni wọ́n kò lórí kíní kan gbà kan wọ́n ní ẹ gbogbo yẹn tẹ́ bá ti rí wal jamaa ìgbé àwọn tí ẹ̀sìn lè gba alùsùn náà bọ̀ àwọn ò gbà pé torí pé wal jamaa àwọn boko haram ní jẹ́ bẹ́ẹ̀ àbí àwọn àti mòdìrú ó lọ́ǹtì ẹ̀ nísìn mòdìrú lọ́ǹtì ẹ̀ tẹ́yẹ pé àwọn ni ahlu sunnati wal jamaa tẹ́ bá àwọn ọmọ wọn tí wọ́n sọ wọ́n nísìn kò sí tó kù tí ó wá kàn fi di pé rọmọdọ́nù parí ẹ̀rí pa àwọn olóòpàá tí wọ́n pariwo àwọn ni ahlu sunna wal jamaa sẹ́yìn tẹ́mi máa bá ṣe múnakọ́sà lọ gbogbo yín láti àtòrí jákúmọ̀lì ni ò sí ìtẹ́gbẹ́ ó bá ti mọ̀ lápọ́ṣà ní àmọ́ wọn náà ṣàlàyé rẹ̀ ayé ó ṣe gínú wọ́n gbọ́n tí wọ́n náà wí wọ́n sì lè mọ̀ ta ní ta ní parọ́ ìgbà ń sọ̀rọ̀ ìtazarọ̀ tó ní mọ̀jẹ̀ sínà lóhun jẹun kánú bí ẹ̀ àṣẹ òbútù bẹ̀tẹ̀ ní àṣà tí ò ní kán ṣẹ́gbà tó jẹun wá kò nídìí mọ̀nà kọta ń sọ tiẹ̀ mí náà ní ṣe kí ní láàyè mí náà mo sì sọ tèmi náà láàyè ìgbà tó sì dáa nìkan fúnra lórí pé tọ̀ ṣe n tẹ́ fẹ́ ni pé ìtazara ìtazara kò nígbà tíjà mọ́dà ẹ bẹ́ẹ̀ ni ó sì fílẹ̀ lọ́rùn ó sì bá tiẹ̀ lọ àmọ́ ti dàpọ̀júwe tá a lè gbàgbé ẹ̀ láyéláyé mo rò pé báyìí so yí tó délẹ̀ yìí náà ní sí challenge tí ó rèé fi gbogbo ẹ̀yin mọ̀ rákíza tàbá ti wá wíbá àwọn ẹ̀yin àbáyíbá tẹ́ntẹ́lẹ́ ń dirú káàkiri tẹ́n dífẹ́ndì wọn challenge rèé pẹ̀lú ìtúkùtù tí mo dúró tuntun àlùkùránì tí mùdírù má lè mọ̀ túmọ̀ al-a'ra ó bá yẹn jẹ́ o al-a'ra kí náà pè ní al-a'ra al-a'ra kí ń jẹ́ bẹ́ẹ̀ bil-ayn kí náà pè ní al-a'ra aróko ọ̀sìn wà wá kíláàsì wo ni wá wà ọmọ sáà ní ìdájí kì í mọ́bi tó rí rẹ̀ ń gbọ́rùn orí ìbùtù wọn ó mọ̀ pé àrọ́ọ̀bù ara kí ni mùdúrù tó ní kì í sàrò kù ìwà tú àṣírí yín gbogbo ayé ó mọ̀ pé kùrọ̀ nìyí sáró ko tọmọ kékeré yìí pé sóun ni ni àbírọ́ tẹ̀yìn pa ọlọ́run ṣe ìyóò sáà lè parọ́ méde lárúbáwá àbí mo sì máa ń mọ̀ ìrù rẹ̀ lọ́wọ́ yín lọ́wọ́ dictionary tójú yóò ní tó àwọn tòsí táwọn ọmọ kéékèèké àwọn ọmọ ilé tí wọ́n tètè rí wò kò lákúwá lẹ́nu àwọn àwọnú alukùránì jẹ́ a máa gámi bí tí mọ́ sí ápùlé ohun yìí mo sì rọ́rọ̀ ẹnìkan wọ́n táàgì mi síbẹ̀ lánàá àmọ́ mo fi pé bí ẹni ti sọ̀rọ̀ ti pẹ́ wọ́n kàn tún gbé wá ní mo gbójúkò mẹ́ àmọ́ ń jọ́ tá fáwọn bá tó túrú ẹ̀ sọ yóò gba iṣẹ́ rẹ̀ tí gbogbo yóò bá ti lè lọ bá mùdírù wí kán mọ̀ mọ̀ bú àwọn sàbí ànábì mọ́ kán sinmi mọ́ tako gbogbo tó rinlẹ̀ ìwọ́n tó wá lò kébi tó fẹ́ gbà wọlé nìyẹn àwọn kan òkọ́ yẹn ń kéwú ẹ wá ń ṣe èsì ọ̀rọ̀ káàkiri àwọn òní òkọ́ yẹn ń kéwú ẹ lọ sọ yẹn dàáfà wọ́n sọ fún káwọ́ ti sọ yẹn dàáfà tó ti ṣe wáàsí wọ́n sọ fún ọ bẹ́ẹ̀ àmọ́ sọ fún káwọ́ ẹ hàn ṣe wáàsí tiwọn àìmọ ìwáàsí làwọn ṣe mudiru ni ò ṣe wáàsí kán mú tọ́pìkì rí kọjá dùtẹ́mí àpàyàn àdùábì yẹ̀wúdí kìíní kan nàṣọ́ra àwọn sàábé mùnàbìkì yẹn wọ́n rán káàkiri nìyẹn wáàsí sí pọ́nlẹ̀ tùwáfà tí ó bá mọ kálukú mọ kọjá yìí rẹ o ẹ̀pọ̀ gọ̀rọ̀ ọ̀rùn yín bá èmi ta sí ìmọ̀ fi yín rẹ̀ ìyẹn kan tẹ́mi ní problem pẹ̀lú jù náà ni mùdírù yìí yíṣu ló fà á gbogbo irọ́ tó ń mọ pamọ́ ìmọ̀ àti ìgbéraga ẹ mo ti sọ ẹ lọ dìbọ́ǹkì ẹ àà kí lẹ mọ̀ tó tó bẹ̀ tí wàá sí gbogbo irú àwọn utterances yẹn ni èèyàn fi wọ́n lẹ̀ pé kò sẹ́ni tí èsì àṣìṣe àmọ́ kẹ́ ẹ mọ wíkúwì kẹ́ ẹ tún wá mọ ní ẹ lọ dìbọ́ǹkì ẹ tẹ́ bá tún wá mọ ní kóòtù mi rọ́ǹkì kó mú tíra wá àwọn kóòtù yín rọ́ǹkì á sì mọ mú tíra káyé lè mọ̀ pé ẹ jámọ̀ kankan níbi ọ̀rọ̀ mímọ́ níbi ọ̀rọ̀ mímọ́ o wàláhì ẹ jámọ̀ kankan ẹni tí ó bá kàn mọ̀ ní ọmọ òun mọ̀ yóò sọ fáwọn aláwìyé ńgbà àtọ́jọ́ ń bára wọn fa yorùbá ẹ ẹ gbajúmọ̀ lọ́yọ̀ kí ó torí pé ó ní mímọ̀ ní wọn káwọn yìí náà mọ̀ sọ bí ẹ̀ mọ́ ẹ bá ẹjọ́ máa sọ tán yorùbá ìwọ náà máa sọ pé ní mímọ̀ ní mọ́ jẹ́ ìgbẹ́ tí wọ́n mọ̀ wọn ní ìmọ̀ ni ó mọ̀ da ìmọ̀ rú ẹ á ṣàlàyé lẹ́nu ìṣà a máa kọ́kọ́ gbọ́ ohun wọn ní ìsìn nítorí pé sáfẹ́ pé àwọn sàábẹ́ ànábì ní mùnábì ẹ sáfẹ́ bú àwọn sàábẹ́ ànábì nítorí ẹ lẹ́mà á tú àlùkùrá níbẹ̀ yìí ṣe fẹ́ àwọn ò mọ̀ dá padà sí bó ti wà ara yóò sì mọ̀ tàní parọ́ ọ̀kan nu ẹ̀ mùdírù tán wá pé lánàá ohun ọ̀ta gbọ́ kí náà ló ṣẹlẹ̀ pẹ̀lú Muawiya kan níná ní kèèṣe Muawiya sínú àwọn sọ̀hábà kò sínú àwọn kìtàbù ní wàhálà this same mudiru lánàá náà wá ní Abdullahi ibn Ubay ibn Salul pé munafiki ni ó sì wà nú àwọn sàábé munafiki ṣe é máa ń bẹ́nu sàábé tí Muawiya wà lè wà nínú pátápátá ìdẹ́bà lẹ́fẹ́ pé Muawiya náà ẹni mùnáfìkì lòun náà àbí ebi tẹ́ máa ń dọ́gbọ́n sọ náà nù tọ́bọ̀ ni mùnáfìkì kan ó ṣe wá jẹ́ sàábé tí mùnáfìkì kan ó ṣe ní jẹ́ ẹ ṣe máa gbó àwọn nǹkan tẹ́ bá ń sọ rárá ṣẹlẹ̀ pé gbogbo àwa tẹ́ ń bá sọ̀rọ̀ táwọn ọmọ táwọn ń fólò yìí káàkiri táwọn ò bá lè ṣe pẹ̀lú làákàyè tiwọn àwa kan ṣe àkọ́kọ́ gbọ́ bẹ́ẹ̀ hùn ká tó wá lọ bí ọ̀rọ̀ tí ó kàn wá lé ní àwa yanjú gbogbo ẹ̀kọ́ inṣàlá ọlọ́run dákun mọ́ ti pa wá ẹ sàmì àfa abẹ́yìn náà ti fi akú nìsí ẹ sàmì ọlọ́run mọ́ ti akú nìsí ọlọ́run jẹ́ mi wọ́n kò lórí dáadáa a lè bá mùdírù débi tó lápẹ̀rẹ̀ ọlọ́run sí àwọn náà lè túbá torí mi fẹ́ kí mùdírù túbá toró wù mí èmi ò gbàdúrà ká pàdé láyé àfi tán bá túbá àmọ́ á pàdé láti kìí àmọ́ káwájọ pàdé ní alìjẹ́nà a máa sọ fúnra pé sẹ́dígbọ́lọ̀ ń yọ yín àwọn náà máa mọ̀ ní ẹ̀wọ́n náà ti wá mú lé jù àgbàtà yìí náà fẹ́ gbọ́rọ̀ ìbá àwọn wí fún ilé ẹ̀bí ẹ̀ni ẹ̀ fẹ́ gbọ́ níjọ́ tá a bẹ̀rẹ̀ pẹ̀lú mọ̀kọ́lá lákọ́kọ́ ń kọ pé ká lè dàbí pé àbẹ́ ìyá àgbàlagbà ìgbóyá tẹ́ ẹ̀ gbọ́ lárúbá gan látó fi ń kọ́ kí gbogbo yẹn bá lè mọ́mọ́ ẹ̀ gbọ́ àtúnṣe ní rédíò tá a gbójú jáde ẹ̀ gbọ́ àwọn ọmọ yín tó wá ní àbẹ́rù nígbà wá pa àwọn a bá gbé fídíò jáde ṣe àṣejù wa nù tàbí ṣe àṣejù nígbà àti fẹ́ bẹ̀rẹ̀ láti mọ ilé mọ̀ àmọ́jú àkọ́kọ́ bẹ̀rẹ̀ kìtàbà 2015 ọdún mélòó nù sísì ọdún kẹfà kọ́ yìí kìtàbà àkọ́kọ́ mọ̀ kọ́ láàdẹ́rẹ̀ díẹ̀ kódà gba kéékèèké gbà tó yá ó ń digbó ń gùn ó ń digbó wà mú fásọ́ọ̀lù bàtẹ́ ìfẹ́ gbọ́ ó ń digbó ń di ọ́díò bàtẹ́ ìfẹ́ gbọ́ àwọn ọmọ ìdúrà ń lérí àwọn ààyè táwọn bá dé ṣe fídíò kíní kò ṣẹlẹ̀ àwa ṣe fídíò fídíò làwa ta kú ti báyìí tó bá tún advance ju báyìí lọ wà á tún ṣe ibi tàbẹ́ kó advance ṣe ń sin ni pé ẹbọ tàwa fún mọ̀nà kọ́ṣá bára yóò bá ní rí ẹ̀yẹ wallahi alazim wallahi alazim wallahi alazim àfi tí ẹ bá sọ̀rọ̀ mi mọ̀ lùkú ṣe bẹ́ẹ̀ iná lẹ́ ń sọ yìí ebi tẹ́wà pìrìsẹ́tì náà lẹ́ ti sọ yìí àbọ̀nà kọ́ lẹ́ ti sọ yìí ìtazàrà wọn sàábé láyé àrọ́bù kéé àà ẹlẹ́fẹ́ fẹ́ èmi lọ́yẹ́ fún lẹ́sìn bẹ́ẹ̀ òtúrú pé mo ti ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ ẹ ìkọ́ àìmí ò ti wá mọ̀ ẹ gbọ́ dẹ́ndẹ́ ọ̀rọ̀ ẹja kọ́kọ́ gbọ́ bí pé wọ́n láwọn kí lórúkọ ẹ̀ Muawiya àbí pé kò sínú àwọn sàábé bismillah àwọn kan tí mo sọ yẹn tí wọ́n ní mo bú sàábé mo ní Muawiya ò sínú sàábé kò sínú àwọn kutabul wahayi. onídìgbà fàákù púpọ̀ ayé ẹ̀kọ́ ni wọ́n láwọn ní muhawi yóò sínú àwọn sọ̀hábì àti gbọ́ àbí àti fèsì lórí ìlànà tọ̀ ogun tó sì dé dé nígbà tí wọ́n ju èdè tàbí ní èsì sàábé ẹni tó ní pàwọn bá níwò mọ́ yá wọ́n ní kòríra nábì ayé ẹ̀kọ́ ẹ worst case ni kó di mùnáfìkì látara rẹ̀ àbí tọ̀ tó bá yẹ kí mùnáfìkì ni muhawi yá munafiki ni abdullahi bin ubayi bin salul muawiya yìí ṣe é má wàá jẹ́ sàábé tí abdullahi bin ubayi bin salul fi ń jẹ́ oh oh ẹ̀sìn ní munafiki náà méjì worst case ni ẹ àgbọ̀yìn náà ní sí inṣàkúrò Uh-huh. Àrẹ́bìsẹ́, òun ní ogun mọ̀náfíkì gbogbo ogun lànà bí jà tó borí ẹ̀ àmọ́ kùn náà fi kí àmọ́ fi wọ mọ́kà Abu tó jẹ́ olórí gbogbo kèfèrí jọ́nà kò rí nǹkan kan ṣe mọ́ ẹgbà tó ní tí wọ́n yọ báwo ní jésù ńlá àwọn tó ń bọ̀ yìí àwọn ọ̀dọ́mọ tó lè kojú ẹ̀ sọ̀rọ̀ gbà ń ti pa. làlùkùránì fi sọ̀rọ̀ kalẹ̀ wípé al-yawma ya'isa alladhina kafaru min dinikum fala takhshawhum wakhshawni látẹ̀mí lọ àwọn kèfèrí ti jákànnú lára yín bẹ̀rẹ̀ sí máa má bẹ̀rù wọn èmi ọlọ́run ẹ bẹ̀rù so kèfèrí parí so gbogbo jẹ̀sílátò láàárọ̀ látìgbà tá nẹ́bì ti ṣe amúlùfátì kò sí kèfèrí tó ṣẹ́kù mọ́. àwọn mọ̀nàfíkì là ń sọ táwọn tí wọn ń kú àwọn sàábé ah, àwọn sàábé yẹn ṣé gbogbo wọn ní òun dùn ìbéèrè ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ááyà ṣe ń wá. lárúbáwò kòkọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ jábọ̀rù arọ́bù ni àbí bàbá ńlá irọ́ lè àdápa irọ́ mọ́ ìmọ̀ àbámbọ̀ plural arab òun ni irọ́ ni o sí nínú tírà irọ́ ni mòjúlù rẹ̀ wà irọ́ yẹn dẹ̀ mọ̀ pa kágbàlagbà mọ̀ pa irọ́ àgbàlagbà ó dẹ̀ mọ̀ pa irọ́ ẹ tiẹ̀ wá fẹ́ parọ́ òwe wọn parọ́ ọmọ ìmọ̀ èèyàn kankan ní mọ́ ìmọ̀ property everybody ni gbogbo wa lájọ́ ní hmm. ẹjá máa bọ̀ lárúbáwá lárúbáwá ń jẹ́ kò sí pé lárúbáwá oko àbí ẹ̀kọ́ ẹ máa dé ọ a máa wọnú tíra o ẹ ṣáà máa dé. bàbá ńlá mùnáfìkì wà nínú wọn àbí sàábẹ́sẹ́ bàbá ńlá mùnáfìkì wà nínú wọn ok. transforma ṣẹ́kẹ̀fẹ̀ rí láyà yìí bá rí ìwà mọ̀láfíkí wo ló tó bẹ́ẹ̀ lódìdí ṣàṣíyàn lẹ́yìn ṣé òun lù ah, láwọn yìí ẹ wà ní ká mọ̀ ṣe radiyallahu anhu tí wọn náà rí ọlọ àná ká ṣàdúrà ìyẹn ni pé ẹ wà mọ ní ká mọ ṣàdúrà pé kọ́nà òyọnu sí wọn ẹ̀yin máa fẹ́ káwa ṣàdúrà fún ṣéka dáhùn àbí ẹ lẹ́nu ṣàdúrà fáwọn bàbá ńlá bàbá ńlá bàbá wọn láwọn sàbí àdúrà àdúrà mẹ́rin. ومنهم من يستمع إليك تلو عجبتان ló ń jókòó tì òṣìṣẹ́ ṣe kí ló ń gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ àwọn ni Abdullah ibn Ubay ibn Salul ṣebí nínú Abdullah ibn Ubay ibn Salul munafiki olórí àwọn munafiki ni ní Madina ẹwà lóhun wà nínú àwọn sàábé but Muawiya kò sí nínú àwọn tí ó jẹ́ mọ́ bá ń gbọ́rọ̀ sẹ́gbẹ̀já Abdullah ibn Ubay ibn Salul lára àwọn tí wọ́n jẹ́ mùnáfìkì ló wà ó dẹ̀ yọ̀ lára àwọn abẹ́ọ̀bẹ́ ẹ̀kọ́ náà ṣe wí sí ṣùgbọ́n Muawiya kò sí nínú àwọn ìgbàtẹ̀lẹ̀ bẹ́ àdírẹ́sì Muawiya ẹni torí pé àwọn ọ̀ràn wọn ní trade fan náà bí àbí ẹni bin Ubayy bin Salul ní tó sọ di mùnáfìkì rẹ̀ káànábì ó tó bin Ubayy bin Salul ti ẹni tó fẹ́ jẹ gàba lórí gbogbo Mọ̀dínà tí wọ́n ti ń wo pé ẹni yìí la fi jẹ olórí òun náà dẹ̀ ti rí rẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ ti múra ẹ̀ wọ́n ń pètè yẹn lọ́wọ́ wọ́n ń ṣe àṣàrò rẹ̀ lọ́wọ́ lànàbí wọ̀lú Mọ̀dínà ànàbí wọ̀lú Mọ̀dínà báyìí gbogbo olúgbà fànàbí gbígbà tí gbogbo wọn gbà fànàbí sallallahu alayhi wa sallam ó jẹ́ kí Abdullahi bin Ubayi bin Salulu rí pé ah kí ní tóun fẹ́ jẹ yìí òun ò lè òun ò lè rí jẹ mọ́ o ló wá lo príncipù bú tán gbé jáde káàkiri lẹ́nìí príncipù if you cannot win them eh? you join them àbí tó o bá lè win ni wọn ìwọ náà ṣe kí ni ló fi join ni wọn wọ́n bóyá join ni wọn yẹn eré kódà wọ́n rú kóun lè pa àpadà jẹ tí ó fẹ́ jẹ so definitely ká nírú tán irọ́ tí mùdírù pa lánàá òun bá correct ni a jẹ́ pé n tó sọ muawiya di munafik eh, abdullahi bin ubayi di munafiki òun náà ló yẹ kó sọ muawiya di ayọ̀kọ́ táwọn méjèèjì bá ti wájọ jẹ́ munafiki ìmọ̀ kan wájọ jẹ́ sahaba àbí kan mọ́jọ jẹ́ àmọ́ mọ́ pín wọn. kẹni muhawi yóò sínú àwọn sọ̀hábà ṣùgbọ́n Abdullahi bin Ubayi òun wà nínú àwọn ó lè jẹ́ mùnáfìkì yá irú láká ìwò lẹ́bí sọ hadha al-kalam ba'id jiddan jiddan jiddan 'an al-'ilm ó jìnà sí mímọ̀ ọ̀rọ̀ yẹn ó ṣe gínì jẹ́mà ó jìnà sí mímọ̀ ṣe ń tẹ́lẹ̀ fẹ́ ìwọ̀n lórí a rí pé Sheikh Aláwíyé láti ilorúkọ ọ̀dọ́ tí wọ́n mẹ́ọ̀ ní àwọn táwọn náà ní markazi tí wọ́n mo fẹ́ júwe bẹ̀ dáadáa ní kóníkálukú lè mọ́ táwọn wọ́n wá markazi bẹ́ yájẹ̀ tàbí jẹ́ ni tí wọ́n ti sọ fún ẹ pé àwọn fẹ́ gbá ẹja gbá wọn wọlé yanyan àwọn tá lè fẹ́ gbá wọlé ṣé pẹ̀lú odò ilẹ̀ fi gbá wọn alùsùn náà wọlé àwọn àti ìjọ wà mẹ́rin nínú odò yìí ẹ máa sọ̀rọ̀ yóò máa takora wọn kò ní bára wọn lọ Muawiya ò sínú àwọn olori Abdullahi bin Ubayi olórí àwọn mùnàfìkì òun sì wà wa ni Muawiya wà tí bá ti sínú àwọn sọ̀hábà because ìran náà ni níjọ́ náà lọ́hùn ìmọ̀ kéyìn ó jẹ́ sọ̀hábà nínú àwọn olùgbàgbọ́ òdodo tàbí kó jẹ́ mùnàfìkì tàbí kó jẹ́ kèfèrí kèé ṣe kèfèrí kèé ṣe sọ̀hábà ó gbọ́dọ̀ wà nínú mùnáfìkì tó bá ti wá wà nínú mùnáfìkì tí mùnáfìkì bá ti ń bẹ́nu àwọn sọ̀hábà òun náà gbọ́dọ̀ mọ́ wà nínú àwọn tí ó bá ti wá sínú àwọn sọ̀hábà mùnáfìkì náà sí nínú àwọn ìwé kílẹ̀ ń sọ kílẹ̀ ń sọ ta lẹ́ parọ́ mọ́ ìyún bẹ́ẹ̀ eyi ò ń bẹ awa wà wọnú tí pa nísìn irọ́ kí lápéjọ mọ́ ṣe ẹgbẹ́ wọ́n ni àrọ́bù ẹgbẹ́ lárúbá òkú kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹdún náà kí ni di pé ẹbẹ́ wanu Yorùbá yìí tẹ́yìn ó mọ kọ̀ǹtúrò ẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ tí ó pé ní tó bá wù yìí lẹ́ẹ̀ mọ sọ́nú ẹ̀ ẹ̀ wá fẹ́ fi mọ́ bẹ̀yìn ẹ̀rẹ́ tí ń ṣe lájọ ìjọ yìí ẹ̀ tún wá fẹ́ gbé èdè lárúbáwá ti yín kalẹ̀ ká lẹ́yìn láti mọ takun tí àwọn lárúbá ti kọ látọ̀dún tó ti pẹ́ àwa mọ àárọ̀ ṣe mọ́ tó dẹ̀ fà á torí pé àyà yẹn wà mílẹ̀ àárọ̀ gbàtẹ́mi ti ṣàlàyé ẹ̀ mo ti kó yé pé àwọn aró oko ó yà ní òye wà mí mọ̀ ní hawlakum minal a'rab láti lè jẹ́ kó yáwọn yẹn pé ọ̀tọ̀ ni wọ́n aró oko wà ọlọ́run tó wá ní wà min alil madina nínú àwọn tó sì wà pẹ̀lú ẹ̀yìn sábẹ́ náà ní so kí wọ́n dúdú ba lè ríbi gbẹ́ ọ̀rọ̀ yẹn dànù ọbẹ̀ ní irọ́ mọ̀wùlẹ̀ pé láàrọ̀ oko gbogbo wọn náà ní lárúbáwá kí náà parọ́ sí àwọn kọ́ bá ní gbogbo wọn náà lárúbáwá wà mí ní alil madina sáwọn ará madina èsì lárúbáwá mọ́ ni tọ́lọ́run fi tún mú àwọn dárúkọ wọn lọ́tọ̀ àmọ́ irọ́ tẹ pa àwọn ajá nísìnyí jọmọ́ àwọn dictionary tó ju àwọn ọmọ kéwú tí ó tètè tó làwọn eléyìí ẹjẹ́ àlọ́rẹ̀ wọnú eléyìí tí ń bẹ lọ́wọ́ mi òun ni al-mu'jamu al-wasiq ó fẹ́ sọ àwọn òwe náà ń pè ní al nínú àwọn lárúbáwá al nínú àwọn tani ó ní al-arabu min al-arab lọ́rẹ̀ èwo eléyìí tí ń bẹ lọ́wọ́ mi yìí ń bẹ ní page 620 nínú al-mujamul wasi tí ń bẹ lọ́wọ́ tèmi page 620 àtọ́bọ̀ àtú thaniya àtọ́bọ̀ àtú athaniya lọ́wọ́ bẹ̀ page 620 ẹni al-arabu min al-arab wọ́n ní àwọn táà ń pè ní al nínú àwọn lárúbáwá sukanulbadiya ọmọ tí lámọ́lẹ̀ kí ló pé sukanulbadiya àwọn tán gbé abúlé khosatan ló tún yan sukanulbadiya ti khosatan àwọn tí wọ́n ń gbé abúlé specific àwọn nìkan là ń pè ní àárọ̀ yàtàtàbàúnà masáàkìtọ̀lùgẹ́yìí wà manabiti kálà àwọn tó yẹ pé wọ́n máa ń wá kán máa lọ wà ní àwọn ibi tí òjò máa ń sábà rọ̀ sí láwọn ibi tí irúgbìn ti máa ń sábà jáde inú oko ni àbínú ìlú inú sítì ni àbínú abúlé inú gbẹ́ ẹ̀sìn bàbá ọwọ́ ni alwahidu tí mo dínú ni pé àrọ́bù ní jámù arọ́bù ni mo dínú fa pé alwahidu yẹn ni kí mufuradu àárọ̀bù ó ní kí a sọ pé àárọ̀bìyùn kí mo gbé jọ mọ́ so òun gẹ́gẹ́ fúnra rẹ̀ sí gọ́tùl jam'i ni ìyẹn ni mo ní ìṣe lọ́rùn pé arọ́bù ní mufuradu ẹ̀ àwọn nǹkan wà bẹ́ẹ̀ nu kí yóò bá sí gọ́tùl jam'i wá tó bá gbé mufuradu jáde yá ùlọ́kìbọ́ ṣe múnàdírù rẹ wa kí múnàdírù wa al-ansar sígọ́tul jama sah al-ansar sígọ́tul jama àwọn sàábẹ́tà nábi lọ bá ní Madina àpapọ̀ wọn plural wọn là ní al tí mùdírù ń parọ́ pé al-arab ní plural fún arab la al-arab plural ni kí wá ní mufradu ansar ansọ́ríyòn yáwò náàbí ṣe al-yahud àpapọ̀ wọn nu intavi gbé mú fúrọ́dù rẹ̀ wá ní kíni jama ya kí lẹ́ pé yahudiyon ẹni kí wọ́n dìrò lọ padà sílé kẹwọ́ Allah ìdó disgrace lẹ́ ń ṣe yìí fún gbogbo àwọn tó ń jẹ́ mọ̀lá kíjà disgrace lẹ́sẹ̀ fún àwọn marakisa al-arab ó ní al-arab min al-arab àwọn tá ń pè ní arab lárúbá tẹ́ ní lárúbá náà lárúbá ń jẹ́ òkúrọ́ ní ìnà kílẹ̀ ń parọ́ sí irọ́ tẹ̀mọ̀ pa máa já èdè ń pa tẹ́lú kan máa sọ kíní kan ó máa fo etí wa ni kò lè fò wá létí àájòkó ti ni al min al sukanul badiyati khassa àwọn tá ń gbé bá díà alimujamuli wasi òun ló sọ bẹ́ẹ̀ ọ̀kanu òun rèé alimujamuli wasi àwọn ọmọ ibi tíra àyàwó onítọ́jú tíra àtàrẹ tí mu èèyàn kankan tiẹ̀ kọ́mẹ́ntì lánàá pé bí a kì í fún wọn rẹ́fẹ́rẹ́nsì torí tí mo dínú kọ́ torí àwọn ọmọ táwa fẹ́ lá ojú wọn ni bọ́sí kí àwọn ọmọ yẹn náà mọ lọ́nú tíra àtàn bá nílé àwọn dictionary tó ju àwọn ọmọ kéèkéé àtètè tó ni mò ń kó jáde yìí ìkálukú sì mọ́ bínú tẹ bá rí pé àwọn dictionary yẹn ìyá ti jẹ wọn èyí á máa ń jẹ dictionary yẹn lọ́dọ̀ tèmi yìí torí yóò sì wá jáfà kọ̀mọ́ kí ó tí ọdọ̀gbó ti ṣe kí ó tí yóò ní jẹ dictionary dáadáa eléyìí òun là ń pè ní mukhtaru siha mukhtaru asiha ìyá jẹ ilé púpọ̀ ẹ níbinú òun náà bẹ́ discuss al-a'rab ẹ máa wo ó ní a'rabiyyun ok nítorí tí ń bọ̀ rí ó ní arab al-arab jilun minan ó láwọn táwọn pè ní arab àwọn èèyàn kan ni wọ́n wà nísùbà tó ilé yìí ó láti ṣe nísùbà sí wọn ní arabiyun wahum ahlul amsar ó láwọn yẹn làwọn tó ń gbé àwọn amsar ó ní wal arab ó ní ṣùgbọ́n àwọn arab nínú àwọn alárúbáwá sukanul badiyati khassa àwọn tó ń gbé abúlé nìkan àwọn aró oko nìkan mùdúdẹ̀ ní kí n ṣe aró oko sẹ́yìn lẹ́ni lárúbáwá ni àbáwọn eléyìí gbọ́dọ̀ yìí ti ń ka tí ẹ wá bẹ́ gbé fásọ́nì èdè lárúbáwá ti ti kalẹ̀ kò lè wọ́ọ̀ kílẹ̀ yorùbá ṣẹ ẹ lè dá nǹkan kò sí tẹ̀ lè dàrú la lughata al-arabiyya wala sharia al-islamiyya la lugha wala madha wala sharia gbogbo ẹ̀rọ àwọn alùsùn lójú òkú ti ìlọrun ẹ lè dá lógàrú ẹ sì lè dá ṣe níjọ́ ọ̀nà àwọn kọ́mọ̀sọ́ fi lógà lẹ́mọ̀ lógà ìwo lógà ti wo ṣe lógà tẹ́ ń tú ìtazara sí dàmọ́dà wọ́n ṣe ló bá àrọ̀ bíyà o ìrọ̀ bóyá lóga mi lóga àrọ̀ bíyà ìzẹ́rò ní ẹlẹ́ ti fìgbà kan mọ̀ rí torí mo rí tíra pẹlẹbẹ tẹ́ ẹ̀kọ́ kìíní kan àhàníyà tó yí tí mo aṣẹ́rò tíra náà àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ pọ̀fẹ́sọ̀ tán bú tán bú ni àṣẹ tí prọ́fù ń tútú àwọn tí adámọ̀ ṣe sínú alùkọ́rá ní mùdírò mọ̀ pẹ̀lú Eh, ọ̀kan ló bá wọn ó ní wa nísìbà tún ilé yìí tabalẹ̀ fẹ́ ṣe nísìbà sí àárọ̀ á ní àárọ̀ bí yòn wà lẹ́yìnsá àárọ̀ bù jámọ́ á ń lè àárọ̀ eléyìí tún ṣe lọ́dún fún mòdìrú ó wà lẹ́yìnsá àárọ̀ bù jámọ́ á ń lè àárọ̀ ó ní kádẹ̀ sọ pé àárọ̀ kìí ṣe plural fún àárọ̀ bù yìí lọ́tí mòdìrú rẹ̀ ń pa nìyẹn tíra ni ó kì í ṣe plural fún arab ẹ̀yin ní plural ni fún arab ẹ̀yin lẹ́ẹ̀ mọ́kí ojú ní dictionary lọ ni ẹ̀ mọ́kí ó ní ìtumọ̀ rẹ̀ náà. ẹ jẹ́ àtúnwọ̀n gbọ́ níṣẹ́. ìyá yìí máa parọ́ fún wa bíbá yìí. àwọn ọ̀nà ẹ̀fìkì. ẹ̀ka bíi tẹ́lẹ̀ ẹ̀sì báwọn mọ̀nàfikún ọwà nínú wọn àwọn lárúbáwá tí ẹ jíjọ ọ̀tọ̀ nílẹ̀ àrábù yẹn ìgbìlábò òkúrò jẹ́rẹ̀ jámù arọ́bù ni jámù arọ́bù ni jámù dictionary mukhtaru siha ó ní wà lẹ́yìn sàlẹ̀ àrọ́bù jámù án lè àrọ́bù ó ní àrọ́bù ò kí ń ṣe jámù fún àrọ́bù báàlù wá sùmù jíǹsìn ó ní sùmù jíǹsìn náà ń pẹ̀lú ẹ̀ tíra rèé irọ́ ò lẹ́ ń pa ẹ wàá parọ́ tẹ́ tún wàá mọ sọ fáwọn èèyàn pé kán kó ti rán nǹkan mú tíra wa tíra làmú wáyé tẹ́yìn bá wa tó bẹ́ẹ̀ tẹ́ bá tó tẹ́yìn pera yín ẹ̀yẹ́ mú tíra tó sọ ìsọkúsọ tẹ́ sọ yìí wa irọ́ tẹ́ pa yìí tẹ́ bá tó bẹ́ẹ̀ ẹ mú tíra tó sọ bẹ́ẹ̀ wa tẹ́ bá tó tẹ́yìn pera yín tẹ́ pé ìmùdí ìmọ̀ káàsì ẹ mú tíra tó sọ wa ẹ máa parọ́ káàkiri àdúgbò ẹ máa parọ́ káàkiri orí káàkiri ẹ dẹ́ ń pè wọ́n ń sá wọ́n ń kì wọ́n ń sá ẹlẹ́ẹ̀mẹ́ni ó kú ẹ mú tíra tó sọ bẹ́ẹ̀ gbogbo wọn tó bá lè dìfẹ́ǹdì wọn bá wọn mú tíra tó sọ bẹ́ẹ̀ wá tíra tó lámọ́lẹ̀ pẹ̀ gẹ́rẹ́gẹ́rẹ́ yìí wà lè ìsàlẹ̀ àrọ́bù jamuhan lè arab baluwasmu james tíra wọn adágọ́ yìí mọ̀kútàrù sí ha ẹwọ́n bínú ti ya nílá tuntun mi láìpẹ́ insha Allah eléyìí àní tíra àwọn ọmọ kéékèèké lẹ́vù kékeré mo gbé yín wá sọ̀rọ̀ àwọn ọmọ kéèké àwọn tíra táwọn ọmọ yìí ó lè tètè rí a gbọ́dọ̀ lájú àwọn ọmọ tẹ́ ń kó káàkiri tẹ́ ń di ojú wọn yẹn a máa làwọn lójú eléyìí ni munjidu tullab fi al-lughati wal-a'lam wa yalihi tarajimu nukhbatin min az-zu'ama wal-mufakkirin arabiyyun to arabi arabi dictionary arabi to arabic ni ó wá fẹ́ ṣàlàyé arab ọ̀dà naam <clears throat> ó ní al-a'rabu ó náà àwọn tá ń pè ní al-A'rab sukanul bawadi al-Arabiya àwọn tán bá ń gbé àwọn oko Lárúbáwá tẹ̀túníkì ìsàrò oko àwọn tán bá ń gbé àwọn oko tíra àwọn olélè munjidu tullab wal a'lam ilé rán wà bí ilé rán ọmọ wó àsírí tú àbásírí ọmọ tú ẹ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ eléyìí ni alimisbahul munir àwọn dictionary kí àwọn ọmọ kéékèèké láwọn dictionary alimisbahu almunir kò nídìí mọ́ báyìí wá tíra àwọn àgbààgbà fáwọn irọ́ àtẹ́yìn ní máa mọ́ gbé lọ síbi tájúlà àrùsì ẹ̀ẹ́fíkú lóga ẹnìkan ayín à èyí wọn ti pọ̀jù fún yín agbára yín sì lè mọ́ka kódà kí ló kọ tẹ́lẹ̀ yìí tó sí bí lisanu al-arab ó ti pọ̀jù fún yín so yí báyìí ẹ̀ e, àmì bẹ́ àwọn ọmọ yẹn la fẹ́ là lójú kí ló kọ tí lélẹ̀ al-misbahul munir ó fẹ́ sọ̀rọ̀ pa al-a'rab ọ̀ndà aha ó ní sálọ̀ wo mọ́dà al-a'rab tó bá tún mọ́dà al kọ́ mọ́ ká wọn náà ti mọ bí al-misbahul Uh, aha ó ní wa amal a'rab bil fatih ó ní àmọ́ a'rab pẹ̀lú káwọ́ ní fatih àbáhùn fa ahalu libadiwi fa ahalu fáwù bẹ̀rẹ̀ fáwù jàwáàbù amani ó láwọn ará badiwi àwọn ará oko náà ń pè ní a'rab fa ahalu libadiwi minal a'rab minal a'rab àwọn ará oko nù lárúbáwá là ń pè ní a'rab alwahidu mufuradu rẹ̀ ní àárọ̀bíyùn bilifatihi aidan mufuradu rẹ̀ ní kí ni o àárọ̀bíyùn ó yá àbí òye tọ́ وهو الذي يكون صاحبا نجعة وارتياد للكلى وزاد الأزهري أنا أزهري تشفيكنيككو فقال سواء كان من العرب أو من مواليهم قبا جلارو بواك بلالنيو kò bá dẹ̀ jẹ́rú lárúbáwá sósà ti ń gbénu gbóná ó ti ń gbénu oko náà ó ti di ó yà bí òye ó tún àsọ síwájú pé fama nazala libadi yàtà ẹni báyìí lè máa gbénu abúlé wàjáwárọ̀ libadi náà àbólọ rèé múlé tí àwọn tó ń gbára abúlé wàdọ́ ànábi dọ́ àníhìm fahum àárọ̀ ó ti di kíni àwọn àárọ̀ gbogbo wọn báwọn ó yà bí òye wàmà nazala bilada rif واستوطن لمدن والقرى العربية وغيرها ممن ينتمي إلى العرب فهم عرب وإن لم يكونوا فصحاء ẹ̀tọ́ bá ti ń gbénú àwọn cities tó ń gbénú ìlú tó ti jẹ́ tí ń sàbúlé ó ní yíò arọ́bù làwọn yíò kódà bí ó bá gbọ́ lárúbáwá dáadáa fàáhùwá àrọ̀bí yíò wà hún àárọ̀ ṣó yé báyìí nìsí tíra wọlé lẹ́yìn al-Misbahul Munir mo dúró ẹlọ́mọ ara yín ẹ má mọ bọ́ta mọ́ pé ẹ kán kò tí ń rọ̀ǹg ẹ ẹ nẹ́rìn kan bá sọ̀rọ̀ kan lọ dìbọn kì í tẹ̀sí ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ irú yín kọ́ ló máa ń sọrú ẹ̀ lẹ́bù yín gan bìdọ́ àyín bìdọ́ àtọ̀fífà kọfífà tọ̀fífà wà kọfífà mìsíjà kò sí kankan lẹ̀ ẹni bá ní nǹkan ẹni bó a jẹun kánú ni wọ́n ṣe kí ni ni wọ́n sọrú ọ̀rọ̀ báwọn jẹ́ wáyé lẹ́yìn lára tíra tí mo dínú dìpẹ́ndì lè oní tíra tí mo dárúkọ eléyìí tí mo gbé láti wà eléyìí ni alimunjidu fi lọ́kọ́tí wal àlà munjidu tán mọ̀ gan ni ó yàtọ̀ sí munjidu eléyìí jẹ́ ń pè ní munjidu tùlá munjidu tẹ léyìí ó fẹ́ dàbí something like this náà mọ́ta àwọn ọmọ kéékèèké munjidu tó ti wà láyé jọ́hun táwọn sí adámọ̀ náà mọ̀ òun lélẹ́yìí munjidu yà àwọn kátólíìkì náà kọ́ kèé ṣe tí mùsùlùmí máa ń dìpẹ́ǹdé lórí a máa ń lé mùsùlùmí sá níbi múndínú eléyìí a máa mú dínú máa ń ka gan mọ̀rákísá dẹ̀ bìlíbù nú ẹ̀ torí ẹ̀ mo ti bá wọn mú wá èyí òun náà rí pé àti jẹ́ díẹ̀ nígbà fi tí german kazi sì ń bẹ lára àwọn táwọn gbọ̀n táwọn gbọ̀n yẹbẹyẹbẹ nù ara àwọn tàbí jagun ẹ̀rí aha alimunjiru náà fẹ́ sọ̀rọ̀ lórí irọ́ tí mùdírù pa ó ní al-A'rabiyu ó ń dábàá ní al-A'rabiyu sáàtìlọ́ ni wọ́n mọ́ da àrùbà nínú ẹ̀ ó ní al-A'rabiyu nisbatan ila al-A'rab wọ́n náà ṣe nisba sí àrùbà kalbadawa kalmada kalbadawa kó tó wá mú A'rabiyu wá ó wá kọ́ gbé lókè ó ní al-A'rabu bẹ́ẹ̀ ló yẹ kí n ti gbé sorry al-A'rabu ó láwọn tó ń pè ní A'rab sukanu libadiyati khasatan tí wọ́n tọ́ ní wọ́n tẹ̀lé àwọn tí wọ́n ń gbé abúlé nìkan la máa ń pè ní àárọ̀ wàlúwàhìdù mínú ẹnìkan nù wọn sì ré àárọ̀ bí yóò ní mufurọ́d tí mùdírù parọ́ pé àárọ̀ mufurọ́d rẹ̀ ní àárọ̀ tó sì ń yé jẹ̀mọ́ báyìí ó yé báyìí tọ́yì kí n kún bẹ̀rùn ìwòlélé alìmújínú fi àwọn kátólíkì má lọ fẹ́ lọ rí ọ̀ṣẹ́ kí tí èyí bá ṣe pé àgọ́ bá fẹ́ jagun marakiza àáfi ń ṣe ìzámù wọn ni kìí ṣe àwọn tíra tọ́lọ́run ti balbarka sí pọ̀ ní dictionary tọ́ra yàtọ̀ sáwọn ìlú ọ̀wẹ̀ so yé bá tọ́yì mo fẹ́ gbá mùdúrù ni ẹ̀yà gbọ́dọ̀ tẹ̀yìn máa tẹ̀yìn rí yẹ́yẹ́ lè mi pẹ̀lú ẹmú sókè a máa fún yín lọ́rùn báyìí máa fún yín ní ọrùn báyìí tí ó gbé nìkan gbé ọyá fi mí lẹ̀ mo ti gbọ́ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ hàn tàbí tẹ̀bá ti wá gbà bẹ́ẹ̀ pé tẹ̀bá ti gbọ́ tọ̀ ká sì finish yìí pé tó gbogbo ayé ti gba wọ́n ti fòdó mùdírù hàn gbogbo ayé ó tán a fún yín ní ọrùn pẹ̀lú ọ̀rọ̀ bí tẹ̀lọ́ dá sí ok aya al-a'rabu ashaddu kufran wà ní fáàkọ ayúwàkọ tíra ti ń bẹ lọ́wọ́ mi yìí ni lọ wo Fatihul Qadir lọ rí wò àwọn ọmọ dárúkọ tíra tó ra fẹ́ kọ́ abẹ́ láwọn èèyàn lójú ni a mọ ká mọ sọgbó kí ní ìjáde ká mọ ká kẹ máa rò pé yìí ẹni yìí ń àwọn èsè yìí á gbé jáde nítorí pé ní àkẹ́dẹ̀míyà nìyẹn kọ́ lè gbé rẹ́fẹ́rẹ́nsì jáde èyí kan tí mọ́ sọ̀rọ̀ bíi tó jẹ ṣùgbọ́n náà báyìí tí ó mọ̀ pé alákẹ́dẹ́ alákẹ́dẹ́ ọmọ kí mùdírù òdo ni mùdírù fi hàn gbogbo gbà èyí tí ó mọ kankan Ah, ọlọ́wọ́n bá ṣe o àwọn tán máa ń bá sáà ní fílẹ̀ pé torí mọ àwọn kíní kan bẹ tí mo jẹ̀fẹ́ kan hàn náà lè mọ̀ báyìí irú wa wà idán ìhàn ara ẹ̀ ẹ̀ náà bọ́fù làwọn olódò kò mọ̀ túmọ̀ idán tó wádìí olódò mo dárúkọ ìlàlù kò gbọ́ rí ó ní ìdálù ló wà mí olódò ni ó ni ó wà kẹ́kọ̀ọ́ á sì kọ́ àwáwítà ìwé olólùwọ̀n ṣe dòkítọ́rà lọ́wọ́ ìwọ yìí náà àmọ́ kò lè dùn mí fún un nù káwọn yíò wọn ìmọ̀ bí táyé lọ ọ̀rìn wà tí wọ́n jẹ ni so gbọ́dọ̀ mọ́ sí bá ń kó náà sálè rí wọ́n ni pé ní ìsìn òun náà òun náà ti àwọn yíò bẹ́ jẹun lára mùdírù ti wọn so ti yé wà lọ rẹ̀ wọnú Fathul Qadir tafsir wal a'rab ashaddu kufran wọn àwọn eléyìí sì ń pa lókọ̀ dáadáa máa gbọ́ ó ní wal a'rab hum man sakana al-bawadi òun làwọn tí wọ́n bá ń gbé àwọn abúlé bí kìláàfì arab ó yàtọ̀ sí arab ó ṣe kí ni ó yàtọ̀ fa innahu amun li hadha an-naw' min bani adam a nítorí arab òun wà general fún ìran lárúbáwá náà ọmọ ànábì adama sàwá sákànù lè bá wá dí abilùkùrọ̀ wọn bá àmọ́ gbábúlé wọn bá àmọ́ gbé sítì gbogbo òun lárúbáwá náà ń pè ní arab but arab yóò fáwọn ará oko ni ó ní hakadha qala ahlul lugha báwo ni lugha ṣe sọ nìyẹn walihada ó ní tó rí pé báwo lugha ṣe sọ rèé qala Sibawayh Sibawayh náà sọ ṣe é mọ́tán pè ní Sibawayh Sibawayh ah nuhat imamul basra àgbàfà ni tábàdẹ̀ ń sọ̀rọ̀ pa madarisù nahwiya ṣe àgbẹ́nu fíkíù ẹ̀yàn ọmọ kí o fíkíù ẹni mọ́sàbí àbú ànífà ẹni mọ́lìkì ẹni ṣáfì ẹni àwọn hanabila àgbà mọ́sàbí náhàwù ó ní mọ́sàbí basra mọ́sàbí basra nu náhàwù tí ó exist abada kọrìnì ní tó súnmọ́ 100 years over 90 years ó ní àwọn kúfà tó dé lójú ayé síbàwé ó padà jẹ àgbàfà fún bá sọ́rọ́ ní síbàwé táwọn yìí tẹwà mọ́ ìmọ̀ síbàwé sí ìṣọ́mọ́ lárúbáwá síbàwé kéṣe gíní jẹ́sí mo dé kó ti mi rọ́mì o mú tí láwà tọ̀ tí mo dínú wá ní Imam Bukhari kò gbọ́ lárúbáwá nítorí pé kéṣe torí pé síbàwé sọmọ́ ó dẹ̀ jẹ́ àgbà àfà nínú ìmọ̀ lárúbáwá síbàwé la ilaha illallah gbogbo náà wù tá n kọlé nù alatun ala alkitab alkitab síbàwé lórí nahwu alkitab rẹ̀ tó kọ ṣẹ́rù rẹ̀ ń bẹ́ẹ̀ nọmọ́ táwọn ayá yìí bí mujalladu gbogbo àwọn àlùfáà tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ lọ́ba àṣà wọn lẹ́sùn olóore torí inú èèyàn máa ń dùn tí èèyàn bá ń ráwọn àìmọ̀kan yìí a máa dúpẹ́ tá a máa kéwú o torí ẹni tí ò kéwú kí ní yìí tẹ́ wáyé sọ́hún yóò máa dàrú mọ́ lójú ni a máa gbọ́dọ̀ mọ́ tù mo rò bóyá báyìí jàmá wọn wá ní síbàwé tí èso ọmọ lárúbáwá tó di àgbà àfáà nínú àsìkò síbàwé ní kìsáyìí lòun jẹ ìmáàmù fáwọn ará kúfà bó jẹ́ pé mùnákọ́ṣà padà wáyé láàrin síbàwé àti kìsáyí lóòótọ́ àwọn àfa alùsùn náà fa kìsáyí mọ́ra àmáwa lè kéwu náhù èyí tánjú yé wa lọ́dọ̀ àwọn nùhátì ni pé kìsáyí lo home advantage fún síbàwé torí bá sírí làwọn àwẹ̀ ṣe kú fí ọlọ́run sì ní jẹ́ ajẹ́ kúfí a máa ní tàà sọ́bà fún Basra inú náà but in tí Basra bá rọ̀ jáha ìwọ tó bá gbé àwà yìí náà kó ń bẹ́ ọ sí wàhálà o kí mọ́ lọ́gbọ́ bí kó máa dàrú mọ́jọ mọ́ lọ́wọ́ àwọn tọ́lọ́mọ kí ó nìyí o síbàwé wá sọ pé innal a'rab onídájúdájú àwọn onídájú gbogbo lóhun a'rab sí gọ́tù jámúín kí ló pé ó ní síkọ̀ yẹn wá bíi jámùrù ni o wàlẹ́ ìsàtìbí síkọ̀ ti jámùrù ilẹ̀ arab ó ní kèé ṣe síkà fún jámùrù yìí tí mùdírù pé ẹ dákun nínú síbàwí àti mùdírù ta ló mọ̀ náà wùjù ewu yẹn sì á pa orí lórí ìbéèrè tí mo béèrè gan dáa ẹ̀fọn àti ó dàbí kí ẹ̀ máa béèrè pé nínú ẹ̀fọn àti tírẹ́ẹ̀nì èwo ló lágbára jù náà méjèèjì ah, ah. bí tírèènì bá sọrí mẹ́fọn ẹ̀fọn ṣàgbákò bẹ́ẹ̀fọn bá yẹde sọrí mọ́ tírèènì ó ṣàgbákò nílá bá ti sọ̀rọ̀ síbàwé ẹ̀ ní rímùdírù mọ́ nínú ìmọ̀ náà ikú mú síbàwé ó lálùbáríkà jù náà mùdírù mọ́ níkàsí lọ nínú ìmọ̀ náà sọ ikú mú tó tó bá ilé fọkúmù kalẹ̀ ẹ̀ tún mọ̀ rí ìrọ́mù mẹ́ kí rísì ni pé tó bá ilé fọkúmù àwọn ọmọ rẹ̀ ó fẹ́ pé ẹjá ṣe ìrọ́bù kó mú tí síbàwí ṣe rẹ̀ síbàwí ló sọ̀rọ̀ ṣe ìbáyìí sí kàá náà kọjá pọ̀rọ̀ síbàwí níwé tí gbogbo tàkà kọjá lọ agbá ní ní táwọn yóò bá sọ táwọn kìsá yí bá sọ ọ̀rọ̀ ní tọ́ àndẹ̀ ìsàbúrí náà tún wá sọ̀rọ̀ kan ó ní kọ́lá ahlul lugha gbogbo táwọn yìí ó láwọn lóga sọ pé rajulun àrọ̀bí wọ́n ní wọ́n sọ pé rajulun àrọ̀bí pọ́mọ lárúbáwá idha kana nasabuhu ila al-arab thabitan ká ní ìran rẹ̀ sọ́dọ̀ lárúbáwá bá nílẹ̀ wa jam'uhu arab ó ní jam'u arabiyyun ó ní arab tí mo dínú pé arab ní mú fúrọ́dù ah! ó ní kàlìmọ̀jú ó dàbí mọ̀júùsì nísìbà sí ó mọ̀ jẹ́ màjúsí yehud nísìbà sí ó mọ̀ jẹ́ yehudi fal àárọ̀bí wọ́n ní àárọ̀bí ìdàkílẹ̀ aláwù ya àárọ̀bí wọ́n ní dọ́tọ́ bá pe àárọ̀bí aróko tọ́ bá ilé pé ní àárọ̀bí fari wọ́n nínú rẹ̀ ó dùn torí pé ni wọ́n wá ń pè ní pé ará city ará àgboro aráàlú wà ìdàkílẹ̀ alẹ́ àárọ̀bí wọ́n ní àmọ́ tó jẹ́ arọ́bí tó jẹ́ lárúbáwá city inú ọtí wọ́n bá ilé pé ní ya arọ́bí yòn èrè lárúbáwá oko godin yóò bínú ni tí mo dínú bá tó bẹ́ẹ̀ kan lọ azhar kan wà lọ́dún sheikh al-azhar kan bá ní ya sheikh al-azhar antum arab àbá yóò sọ yín ní ata ni tàlẹ́ ń pè ní arab toró wọn وذلك أن من استوطن القرى العربية فهو عربي ومن نزل البادية فهو أعرابي wọ́n nítorí pé ẹni tó bá ilé tí ń gbé sítì àrọ̀bí là máa ń pè wọ́n ẹni bá sì ti ń gbá búlé àrọ̀bí yù là máa ń pè wọ́n ó yá àbí òye jẹ́ ọmọ wà ní hádà ẹtù wo ṣọ̀kání tún nítorí tawí láyẹ̀ júùsù ayù kọ́là nílé muhajiri náà wálé ansọ́rì àárọ̀ láàṣẹ pọ̀dọ̀ pa àwọn muhajiri àtàwọn ansọ́rù ní àárọ̀ tí mùdírù ń pè wọ́n torí ká lè ríbi irúmù náà fi kí wọnú àyà yẹn torí ká lè ríbi irúmù náà fi kí wọnú àyà yẹn lára ìtumẹ̀ pẹ̀lú eléyìí àṣírí tú àbáṣírí òtú ilé rọ́wó àbí ilé rọ́wó ilé rọ́wó alẹ́ ẹ̀ pa irọ́ sẹ́kẹ̀ mú jẹ gbé èmi sì sọ bí gírọ̀ mọ̀dọ́ ẹni irọ́ tẹ bá pa ájà irọ́ sì ń kàn mí náà gbogbo táwọn ọmọ yìí ń ṣe òòrùn kàn mí òòrùn wọ́n ti ní kóòtù láti lọ́dún yanjú ẹ̀ lábá parí Ramadan àbí èmi sáà ẹ̀yìn káàdì kọ́lẹ̀ dájọ́ kóòtù ọ̀hún àbí ẹ̀kọ́ lórí kóòtù ó sáà bèèrè lọ́wọ́ mi pé èé ṣe tọ́ ní kò mọ tí ń jẹ́ àárọ̀ bí àbí èyí sì gbé díkṣẹ́ láti jáde kóòtù àbí èmi ọ̀rọ̀ mẹ́rin wà ní ẹ̀yìn ló sì gba lọ́yà wa ló sì gba lọ́yà ni èyí ò ń bẹ́ẹ̀ nǹkan ó yà bẹ́ẹ̀ ẹ bá kí ni ẹ bá parọ́ ẹ wá parọ́ ọ̀hún àwọn tẹ̀ tó parọ́ fún náà pé wọ́n lọ fọ́ọ̀lù fún àmọ́ lórí ìtajọ́ fà yìí ẹ wá omi lójú ẹni rẹ́kùn sun sẹ́mẹ̀tì wọ́n sọ yìí àbá yìí èyí lè gbé kọlù wáyé ẹ ló mọ̀ wà lórí lẹ́kṣọ̀ ọ̀ ti jẹun now uh, ibi àwa dé nísìnyí ni pé àti ah, wọ́n yóò ti jẹ́ kékeré yìí aha ibi àlọ́ ni al-a'rabu ashaddu kufran wa nifaqan ẹ̀kọ́ aha ẹ̀rọ rí bá ń gbé al-Qur'an mùdírù bẹ́ẹ̀ papọ̀ àwa mú àyà tó yanjú ẹ̀ wá àyà tó ṣe kí nìjọ máa inú Suratu Tauba láti àyà 97 pé mùnáfìkì yàtọ̀ sáwọn sọ̀hábà mùnáfìkì ṣe kí nìjọ máa ó yàtọ̀ sáwọn sọ̀hábà ẹ má dàpọ̀ ẹ ní dàrú máa lójú àgọ̀ àṣekíni àgọ̀ ẹ̀sìn mọ́ mọ́ alábọ̀ pé yàn bá mú alákọ̀ ajẹni ló mọ̀ pé a ṣe kínú jama àwọn kan náà ṣe eléyìí tí wọ́n kọ́ wó báyìí náà bí òwò tó áyà yẹn ẹ gbọ́dọ̀ wá tuntun mi ní wulẹ̀ dára mi láàmú lórí áyà wọn tó rà ti ṣàlàyé ẹ̀ kọjá lọ́sẹ̀ tó lọ ṣùgbọ́n sì irọ́ ti ẹ pa máa yà wọn àti wo báyìí ẹ bọ́ta wá tuntun tẹ́ ẹ̀ bá ti tuntun kí gbogbo ayé ó máa mọ̀ pé ń tẹ tú kí lẹ́tú ìtukùtù gbà àrọ́bù aróko níjẹ́bẹ̀ al-a'rab aróko ni so àwọn tán bá sọ pé oon olórí olódo of Nigeria ọdún sọ àbọ̀dún sọ oon olórí olódo of Nigeria oon oon olórí olódo of Nigeria àwọn kan náà sọ báwọn àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn kan náà mọ́ ń sọ bẹ́ẹ̀ lè gbé kọlù yìí báyìí sí tọ́yì afábà ń kí ayà ni al-a'rabu ashaddu kufran wa nifaqa a'udhu billahi minash shaytanir rajim al-a'rabu ashaddu kufran wa nifaqa wa ajdaru an la ya'lamu ويتربص بكم الدوائر عليهم دائرة السوء الله والله سميع عليم ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات àrọ́bù tán fẹ́ dàrú bí àyà wọn àyà yẹn mi ti tú ayé ẹ̀kọ́ àti láàrin padà bẹ̀rẹ̀ àwọn ní kọ́pọ̀ tàwa tuntun àti ọkọ̀ owó lè e rọ pé àrọ́bù jáwọn òní fún síbàwé ti sọ̀rọ̀ ayé ẹ̀kọ́ ni ẹ̀ síbàwé sì ré ọ̀rọ̀ rẹ̀ ni pé kọ́tà àti jẹ̀ yìí sátò kọ́wúlà kúlí khatibin táwọn síbàwé bá ti sọ̀rọ̀ lóga kò sọ̀rọ̀ mọ́ kódà kò sọ̀rọ̀ lẹ́nu ṣe kàdà ẹ̀gbọ́n tí síbàwí bá sọ̀rọ̀ kò sí gíní kò sọ̀rọ̀ lẹ́nu Sheikh Adam kò sí ọ̀rọ̀ àwọn tó nílẹ̀ lárúbá a ní ìmọ̀mù òdìdí bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ ti ń bẹnu náà wùdí 100 years wọ́n ti bí kú àwọn kúfà wá kí ó lọ́dọ̀ àwọn bá sọ̀rọ̀ ni wọ́n kí ó tọ́lá àwọn náà wá lọ ní mọ́gẹ́ àbí ti pé ọ̀rọ̀ ń jìnà sí mọ̀ gan-an èmi náà ṣe rí pẹ̀lú àwọn tán sọ oon olórí of Nigeria oon oon bí yóò ti jẹ́nu ọbẹ̀ wọ́n sọ látàrí <laughs> Eh, kò sí wàhálà ááyà yìí táàkì ó jẹ́ á mọ̀ pé ọ̀tọ̀ ni mùnáfìkì ọ̀tọ̀ ni sàábé ọ̀tọ̀ ni kí lágbéjọ mọ́ ọ̀tọ̀ sí ní ọ̀tọ̀ sí ní kèfèrí nínú àwọn àárọ̀ àwọn lárúbọ̀ wọn kò pàápàá lọ́lọ́run ṣe ló pé wa mimman hawlakum minal a'rabi munafiqun ó yà bí òyì ẹ̀wà wà áyà yìí wá sàlàyé wọn lọ́tọ̀ọ̀tọ̀ alukurani sọ pé ó ní al-a'rab àwọn lárúbáwọ̀ oko ashaddu kufran wọ́n lágbára níwà kèfèrí púpọ̀ wa nifaqan wọ́n sì lágbára níwà munafiki ẹgbẹ́ méjì ló fi ròyìn wọn wọ́n lágbára ní ìwà kèfèrí wọ́n sì lágbára ní sòtọ́lọ́ bá ti ní wà mí máa ń haúlà kún mí náà àárọ̀ bí munafikuna ó fi munafikiri lẹ́mẹ̀ ọ̀nù ayẹ́pẹ́ kèfèrí náà tó sì ń bẹ nínú ṣe é túmọ̀ pé mùmí náà mọ̀ ń bẹ nínú wọn ǹjẹ́ ìmọ̀ bẹ́ẹ̀ àárín inú ayà yìí olúwa ti méjì rẹ̀ báyìí pé àwọn inú àwọn ará oko wọn àárọ̀ àwọn alárúgbó oko yìí ashaddu kufran wọ́n lágbára ní ìdí ìṣe kèfèrí wọ́n sì lágbára níwàá munafiki aha wa ajdaru an la ya'lamu hududa ma anzala Allah àwọn sì tún ni wọ́n jẹ́ni tí ó mọ ìwọ̀ ń tọ́lọ́hun ọba sọ̀kalẹ̀ fójíṣẹ́ rẹ̀ ọlọ́run lèmi ọlọ́run sì rí alim onímọ̀ lèmi ọlọ́run hakim ọba tó gbọ́n tó nímọ̀ tó lóye ومن الأعراب من يتخذ ما ينفق مغرما láwọn kan wá ń bẹ nínú àwọn A'rab àwọn tó yẹ pé yattakhidhu ma yunfiqu maghraman wa yatarabbasu bikum ad-dawa'ira 'alayhim da'iratu as-saw' àwọn tó yẹ da'iratu as-saw' àwọn tó yẹ pé wọ́n mọ̀ náà kankan àmọ́ bá ń ṣe náà yẹn wọ́n ń dọ́gbọ́n ṣe ọlọ́ni àgbákò tó wá retí kó lọ sí yín 'alayhim da'iratu as-saw' àwọn làgbákò bá wallahu sami'un olúmi ọlọ́run sami' ọba tí ń gbọ́ ní mi alim ọba tó nímọ̀ wa minal a'rabi man yu'minu billahi ṣẹ́tún ní kọwàá ó tún wá bẹ́ sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó jẹ́ káwọn pé kèfèrí bẹnu wọn mùnáfìkì àwọn aró oko yìí náà àwọn lárúbáwò oko yìí àwọn ẹgbẹ́ pé wọ́n nígbàgbọ́ sí Allah wal yawmil akhiri wọ́n sì nígbàgbọ́ sọ́jọ́ alkiyama. àwọn tí wọ́n táwọn bá wá ná ṣe ìpọ́lọ́ ní táwọn yìí ń ná wọ́n dọ́gbọ́n ná torí ète kan lè fi jẹ́ ká burú ṣe yìí ni bọ̀wọ́n eléyìí ń ná láti lè fi súnmọ́ ọlọ́run ọba ni o wọ́n fi ń retí ẹ̀san ọlọ́run ọba wàsọ̀lá wa ti rọ̀ṣùn wọ́n ń retí àdúà ìtọrọ àforíjì ìtọrọ àánú tànàbí ó ṣe fún wọn ọlọ́run ni ẹgbọ́ kúrúbà náà sì ni yóò máa jẹ́ fún wọn o ọlọ́run lèmi ọlọ́run náà padà kí wọ́n bọnú àánú èmi ọlọ́run dájúdájú ọlọ́run aláforíjìn àti oníkíni oníkẹ̀ aláforíjìn àti oníkíni jama onítani Allah subhanahu wa ta'ala aya yìí ti clarify pé ọ̀nà mẹ́ta ló wà ayú ẹ̀kọ́ àwọn ọ̀rọ̀ tá ti wá sọ tẹ́lẹ̀ yìí kan ọ̀rọ̀ yan kí lè máa gba àìníwàásí kan rọ̀ lẹ́yìn inṣàlá lórí ọ̀rọ̀ àwọn sàábé yìí náà sì láàrọ̀ àwọn jẹmọ́ wà kan bẹ̀ wọ́n á lọ bẹ̀ inṣàlá ọlọ́mọsàbà ṣe rán ẹjá wa wò báyìí náà alukurani fún rẹ̀ inú Quran chapter twenty three suratu kini yìí suratu ni muminu mumi nínú àtúnṣí wásálẹ̀ àtúnbá mi pàdé suratu munafikun àtúnṣí wásálẹ̀ àtúnbá mi pàdé suratu kafirun alukurani kan ò jẹ́ wọ́n pọ̀ ó discuss àwọn mumi ó discuss àwọn ó discuss àwọn ẹ̀yin wá bẹ́ẹ̀ wá pa méjì papọ̀ sójú kan náà mùnáfìkì àti múmi níwọ̀n ń kankan náà wọ́n á sì já mọ́ nkankan náà mo rò pé ó ń yé báyìí jẹ̀ wọ́n ọ̀kan nu ìmí ìtún ni pé ẹja padà sínú Suratul Baqarah láti àyà bẹ̀rẹ̀ Suratul Baqarah ìgbà tó lọ́wọ́ bẹ̀rẹ̀ Suratul Baqarah àwọn olówó kọ́ròyìn àwọn mùmínì àyú ẹ̀kọ́ nìjọmọ́ àbá àbánkí bánkí bánkí alif lam ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك ìwọ náà lọ sí alukurani rẹ o suratul baqara quran chapter two àti bẹ̀rẹ̀ náà ti ń ka yìí níbi àkàdé yìí ìròyìn àwọn múmìnì tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà innal ladina kafaru sawa níbi adéhùn ìròyìn àwọn kèfèrí nù lè gbé kúránì rẹ̀ náà mọ́ wo ìníwulẹ̀ tú ẹ lọ wo ọba mẹ́ translation wo yorùbá wo haúsá wo english ọba bẹ́ẹ̀ bá ti sọ yìí ó ti ròyìn àwọn olùgbàgbọ́ òdodo níjọ́ náà àwọn olùgbàgbọ́ òdodo sì làwọn sàábé ó ròyìn wọn tán ó tún wáyà pa àwọn kèfèrí ń bẹ innal ladhina kafaru àyíbẹ̀kọ́ ó ròyìn àwọn náà tán ó wá jẹ́ àmọ̀ páwọn míì wà o láìláha ùláì wà láìláha ùlà ẹ lè sí wọn máwọn ta kọ́kọ́ ta kò lórúgbàwó òdodo ẹ lè sí wọn máwọn tẹ̀kejì ta pè ní ìran mi làwọn entirely olúwa ní. wà ní àná sí máa ń yàkúrò àmà wàmáhùn bí mu'minin wàmáhùn bí لا إله إلا الله Ọlọ́run ni wà máa ń bí mùmìnì àbí báwọn tó sọ yìí ṣe mùmìnì mùdúrù mọ́ríkà sì ń jarí pé à nínú àwọn mùmìnì náà wà tá fẹ́ tẹ̀lé náà ìrẹ́jì ومن الناس من يقول آمنا ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين wọ́n máa sọ pé àwọn gbọ́ ló ń gbọ́ àwọn gbọ́dọ̀ àlìkìyàmọ̀ gbọ́ olúwa ní wà máa ń wọ́n ń ṣe sàábé torí múmi ní jọ́nà ní kíni mùdíwì sọ bá wà ń sí pé nínú àwọn sàábé ló wà sọ́lọ̀ lábẹ́gbà ní àbẹ́yìn kòránì ó yóò bá lọ́gbà ń gbówá nínú rẹ̀ o lè wo abẹ́ ilé ìwọ ọlọ́ni gbé wá sáájú sọwọ́ látàní abẹ́bí ti ń ṣe bí tẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ta bá rí birigiri ojú àfọ́ ọ̀fọ́ tán ẹ̀ àfikà fọ́ tán táwọn sí adamu ń kọ́ gbé táwọn sí adámọ̀ wá kán máa ní ti professor alárùkan nìkan nílò ayé ẹ̀kọ́ gbé táwọn sí adámọ̀ wá ta ni ó bá ń ka yorùbá dáadáa yà yìí wàmínà náàsì ẹlẹ́ẹ̀kẹ́ ìjọ ọ̀nà ó sì ń bẹ báńkì ah nǹkan dé o ó sì ń bẹ nínú àwọn ènìyàn tí ń wí àwa gba ọlọ́run gbọ́ àti ọjọ́ ìkẹyìn. àfa ọ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ja ó sì ń bẹ nínú àwọn ènìyàn. ó sì ń bẹ nínú àwọn ènìyàn. tí wọ́n wí pé. tí wọ́n wí pé. àwa gba ọlọ́run gbọ́. àti ọjọ́ ìkẹyìn. bẹ́ẹ̀ ni wọ́n kì í ṣe onígbàgbọ́ rárá wọ́n kì í ṣe wá gbà yí táwọn sí àdámọ̀ tú ti prọfẹ́sọ alárùnù tú táwọn sí àdámọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ ó sì ń bẹ nínú àwọn ènìyàn ó sì ń bẹ nínú àwọn ènìyàn tí wọ́n ń wí pé àwa gba ọlọ́run gbọ́ àti ọjọ́ ìkẹyìn bẹ́ẹ̀ ni wọ́n kì í ṣe àwọn tá nígbàgbọ́ níjọ́ náà ó sọ pé tàbá gbé mùsùlá sọ̀hábà ní sí túmọ̀ ní pé wọn kì í ṣe sọ̀hábà rárá ó ó kò yé jẹ̀mọ́ báyìí nìsí bá ń tún yóò bá ń kí ó sì ń bẹ nínú àwọn ènìyàn ó sì ń bẹ nínú àwọn ènìyàn tí wọ́n ń sọ pé àwa gba ọlọ́run gbọ́ àti ọjọ́ ìkẹyìn bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni wọ́n kì í ṣe onígbàgbọ́ rárá wọ́n kì í ṣe sàábé rárá mùdúrù lùmọ́ríkà sọ pé ànínú àwọn sàábé náà wà ọlọ́run lẹ́fẹ́ tẹ̀lé ni àbí mùdírù ta lẹ́ tẹ̀lé mo ní ìdíkì bèrè bèrè o tó náà mùdírù wá wí kìíní kan kí n fi parí ọ̀rọ̀ wọ́n ní Abdullahi bin Ubay bin Salul ó wà bí kìíní ìpẹ́ inú wọn ló wà ó nìkan sì kọ́ ìpàdà player dé mẹ́lẹ̀ kan òun nìkan sì kí ni òun nìkan sì kọ́ ayé ẹ̀kọ́ tọmùdírù challenge wà rèé ẹ wá dákọ ẹlòmíì fún wa nú àwọn mọ̀nàbìkì tán bẹ nínú àwọn tẹ́lẹ̀ àwa àti yín àjọ sí Abdullahi bin Ubay bin Salul mo sì mọ̀ kẹ́ ń fún mi lé sí ti mo fún jákúmẹ́lì nìyẹn ṣùgbọ́n a mọ̀ pé òun nìkan kọ́ ẹ̀yin ẹ tó bẹ́ẹ̀ wá dákọ̀ àwọn tó kù ká mọ̀ wọ́n wọn pẹ̀lú ọkọ wọn bí asmá ihim wa asmá ihim ẹ dákọ̀ àwọn tó kù àtàwọn àtàwọn àwọn bàbá wọn ọkọ bàbá wọn ẹ sápá ẹ àní ẹ wá dá akọ wọn gbogbo alátijọ́ mọ́ abdullah ibn ubay ibn salul ẹ wá dá akọ wọn ẹlẹ́ẹ̀kẹta jọmọ́ ta ń sọ̀rọ̀ àwọn sọ̀hábí anabiwa muhammad à ń sọ̀rọ̀ about one hundred and twenty thousand people èmi ò là ń sọ à ń sọ one hundred and twenty thousand people là ń sọ làwọn tá a pè láwọn sọ̀hábá yìí o adádùn yẹn àwọn èèyàn ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ o tẹkírìbì lámúyìn wa àwọn sọ ábíjà wá ní pé ok ẹjẹ mú ìtò kéré pé one hundred thousand people àná ẹwà dáná bí sọ pé àwọn méjìlá kan bẹ tẹ bá ní nínú wọn ló wà ayú ẹ̀kọ́ àwọn méjìlá ẹjọ èèyàn méjìlá nínú èèyàn one hundred and twenty thousand ah, ah. so ẹ̀yin wá torí èèyàn méjìlá ẹ wá ń kó gbóngbó bu èèyàn one hundred twenty thousand ah, ah no no no no nǹkan mi ti ń ṣe yín wàláì ok à ń wọ abẹ́ sọ̀rọ̀ èèyàn méjìlá àbí èèyàn méjìlá ya àmọ́ kọ wọn ẹyọ kan pé ládàmọ̀ pé Abdullahi ibn Ubay ibn Salul àwa dámọ̀ kan lámọ̀ àwa yìí sí sí pé tọ̀ inú one twenty thousand yóò ee bùnábìkì ń bẹ nínú yóò ẹ wá nítorí ẹ yóò ní ṣe rọ̀dí àlọ́ wà á níwò fún wọn ẹ̀sùn tẹ́ fẹ́ gbé wọlé àwọn mọ́ ìtẹ́ ń sọ yá mà àwọn tó ń sọ àwọn ṣíà náà ń sọ o àwọn ṣíà náà kìí ṣe radiyallahu anhu fún àwọn sọ̀hábà o àwọn náà kìí ṣe radiyallahu anhu fún Muawiya o àwọn dẹ̀ bá tí wọ́n débi pé wọ́n yé ṣe radiyallahu anhu fún Abubakar náà èyí tẹ́ ẹ dárúkọ Abubakar tẹ́ni radiyallahu ní la'anatullahi alayhi ẹ̀yin wá lámọ́lẹ̀ kẹ́yìn ẹ̀yin oníṣirò ní Allahu anhu fáwọn sọ̀hábà àmọ́ ní Abdullahi ibn Ubay ibn Salulu tí o bá jọ mọ̀ kò sí wàhálà kò sí kíni jọmọ́ àjọ wà mẹ́rin náà àmájàmá bó ti rí rèé àlàyé ọ̀rọ̀ rí kò sí mùnáfìkí ká nínú àwọn àmọ́ mùnáfìkí ń bẹ lásìkò ànábì àwọn ọ̀rọ̀ báyìí àwọn èsì gbọ́yé o sọ̀rọ̀ pọ́ mọ́ tí wọ́n ń kọ́ ní wọn mọ́ ẹ̀sẹ̀ àdúnà káwọn nọ́ta aláwọn mo dúró béèrè kí ní kẹ́lẹ́ pé ṣé ó gba àwọn sọ ábá ní òdúrù ní ẹ̀sẹ̀ tú ẹtù ká lè mọ̀ pé rú béèrè foolish question tí ẹ̀sẹ̀ àdúnà ká béèrè lẹ́yìn náà béèrè ìtumọ̀ ṣé ogun wọn ní òdúrù tí mo dúró béèrè ń bí ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan ni pé ṣé gbogbo wọn lẹ́ni ọlọ́run yes alukọ́ni ni wàkúlọ̀ wàhádà lọ́hùn lẹ́hùsìnà ó ní gbogbo àwọn sàábé pátá ló ti ṣàdéhùn àlìjẹ́nà fún gbogbo wọn pátá ọmọ àlìjẹ́nà ni wọn eléyìí gbogbo wà àlìjẹ́nà ìdáhùn sí ìbéèrè yìí gbogbo wọn ní kí ni jama gbogbo wọn ní ọdún gbogbo àwọn sàhábà ní mọ́dá ọdún fiqas munafiki ìran míyàn táyálì kèfèrí ìran míì entirely tẹ́ ẹ̀ bá ti lè ní kèfèrí ń bẹ́nu àwọn sọ̀hábà mùnáfìkì náà ò lè sínú àwọn kẹ́ tó lè rí ibi sọ pé mùnáfìkì ń bẹ́nu àwọn sọ̀hábà àfi kẹ́ sọ pé kèfèrí ń bẹ́nu àwọn ẹ bá ti wá sọ yìí wọn ẹ̀ ń gbogbo mùsùlùmí ò lè mọ bí àṣẹ́bẹ̀ ti ríre ọlọ́mọṣáṣánú wa kó ṣe àlékún mímọ̀ fún wa ó ṣe àlékún àgbóyẹ̀sí fún wa ó sì ṣe àlékún dáadáa fún wa àádùn yà yí báyìí lè ní ayú ẹ̀kọ́ mo sì dùpọ̀rọ̀ yí àbíkò yé àwa pín ẹ̀bùn gbà tí máa ń pín lórí abẹ́rẹ́ ìtẹ̀sí tán lè ká lè múra fún ibi tí a ń lọ وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه àwa tá a bá fẹ́ pè wọlé ká wá pè báyìí nìsí àmọ́ lè ní kọlù àwọn obìnrin mo fẹ́ gbàjù kọlù àwọn ta ni tẹ̀yìn pàwọn obìnrin lọ ní a ní wọn ní a fún wọn lẹ́bùn a sì ti rẹ́bù fún wọn ayé ẹ̀kọ́ ni jọmọ́ a ti rí fún wọn. lánàá àwọn tí wọ́n jẹ́ bàbá wa láti Amẹ́ríkà US tí wọ́n ń bọ́ àwọn èèyàn lẹ́bùn wọ́n bá tún pè mí lánàá wọ́n ńlá gbọ́ tí wọ́n láwọn gbọ́ tán sọ̀rọ̀ ẹnìkan jòkó yìí lánàá pé níjọ́ tí kọ̀kọ́ wá kírun bí gbogbo tí èlò wa ayé ẹ̀kọ́ rẹ̀ látọ̀dọ̀ tàwọn ká tún bu ẹni oní another ten thousand naira ọkùnrin gan biri pé ẹ̀rẹ̀ kó fọ́ nílẹ̀ àwọn táwọn fídíò àmọ́ rí ìrẹ́ ni wọ́n ní wọ́n ti ń fowó rà wọ́n <laughs> àbá àti mo bá yí ní mítìnì ìdákọ́kọ́ pẹ̀lú tí mo bá yí ní mítìnì ìdákọ́kọ́ àbá ìbò ìwà nílẹ̀ ṣé mo ti pè yí sí kọ̀rọ̀ rí àtàná mo bá yí sọ nǹkan gan tọ́ ọlọ́run lẹ́yà ní nǹkan gbà lọ ojú bẹ́ ọjẹ́ wo ti ṣe jẹ́ ṣé wàá mú yìí káàsì rí i ṣé ẹláka nọ́mbà bá ẹlákàntì ẹ̀rọ àgbà kàntì ní àbáyé sọ síbẹ̀ torí àbílẹ̀ ìṣe káàsì fáwọn tí ń bẹ jókòó yìí káàsì ní ìwọ̀n wọn mú wò sí wọn kẹ́nìkan lọ́bẹ̀ lọ́rí wá káàsì wọn lánàá lọ́wọ́ ìwọ jàmùsùrí ọgbẹ́bùmọ́wọ́rì lè gbà <laughs> náà àwọn obìnrin mo fẹ́ ní yí ń pè yí tí wọ́n ń pè àwọn obìnrin àríwọ̀ olùwà ọlọ́mọsá àṣàlẹ́kùn ara fún wọn ó sì ṣàlẹ́kùn orin àti àlẹ́kùn àgbóyè ẹ̀sìn náà náà sọ́ọ́ wa alaikumus salam wa rahmatullah hayyakumullah wa antum hayyakumullah náà mo fẹ́ gba kọ́ṣẹ́ nìsa. àwọn obìnrin mò ń retí báyìí náà ẹ jí kọ́kọ́ gba tó obìnrin méjì àbí mẹ́ta. náà ok sà. ẹ o ti jẹ ẹ náà. náà. hello. hello. orúkọ mi ni mo fẹ́ dàbí. kí ló porúkọ ẹ. balùwẹ̀ Balkis Yusu ó fẹ́ gbà béèrè. bẹ́ẹ̀ni. ṣé munafiki wà nú àwọn sàábé. rárá. kí ló dé tí òbí sí munafiki lára àwọn sàábé. ẹni ọlọ́run gbogbo. èèyàn kan ti ń sọ sí ẹni tí o kí ló dé tí òbí sí munafiki nú àwọn sàábé. ẹni ọlọ́run ni ẹni mùnáfìkì. àwọn sàádé. àwọn mùnáfìkì wa ń kọ́. rárá. rárá. ok kí ló porúkọ rẹ. Balikeyu. Oya ní pé kán bẹ sẹ́ndì àkánàbà mọ́mí rẹ nísìnyí àbí ìnà àkánàbà bí a ti dádé àwọn mọ́mí ẹ kọ́ ti forúkọ ara rẹ sábẹ́ rẹ̀ pé pé a fún ọ five thousand naira tó róbìnrin táwọn wà ní ọ barakallahu fi. ẹ ṣe. ìwọ náà ṣe é dọ̀pin. <laughs> ó ní mo ṣe èmi sì kọ́ mo ṣe àwọn tí wọ́n ṣe dáadáa ọlọ́wọ́ aṣẹ náà lẹ́sàn-án lórí ẹ àwọn adájọ́ wa tí wọ́n ṣiṣẹ́ yìí ẹ bá aṣàdúrà fún wọn púpọ̀ wọ́n gbìyànjú gan o Allahi alim wọ́n gbìyànjú gan wọ́n gbìyànjú gan kódà lẹ́yìn kí sọ lánàá gbogbo àwọn tọmọ ń tẹ̀lé jáde pátá wọn háwó fún gbogbo wọn lẹ́yìn yíò wọ́n tún wá ní àwọn ọmọ ìwúná tó ń bẹ̀rù wá kì bọ́lá àwọn ọmọ tó ń wà lóyà gbogbo àwọn yíò náà ẹfún ogun wọn náà five thousand naira ayé ẹ̀kọ́ ogun wọn ẹfún wọn wọ ah, ọlọ́run sàn yín lẹ́sàn wọ́n ti mọ̀ pé àwọn ọmọ kéwú nídìí ìrànlọ́ ìdí mò díwú sì fi máa ń bú àwọn ọmọ ilé kéwú nù pé sàárà ni wọ́n ń jẹ lọ́rọ̀ igbó àbúrò ìrà ayé ẹ̀kọ́ ìran ọmọ kéwú ní sì máa ń jẹ sàárà wà lẹ́gùn sàárà obìnrin la fẹ́ sà obìnrin Ibrahim láti Kaduna kan. kí pé. Ibrahim láti Kaduna. obìnrin là ń wá ìyàwó yín kọ́. obìnrin ọmọ kan ti náwó o àwọn obìnrin ti wá ó yá ìwọ ọmọ bọ̀ ìwọ sáwọn obìnrin làwọn ọmọ sàábẹ̀ olókọ́kọ́ jẹ olórí nígbàtà nàbì kú tán tó kọ́kọ́ jẹ khalifa nígbàtà nàbì kú tán sàábẹ̀ wò ní la ilaha illallah la ilaha ọ̀sẹ̀ bí kẹ̀mọ̀ pẹ́ mọ́ náà àbí ò sínkù èwọ̀ yíò kọ́ sàábé olówó kọ́ jẹ olórí nígbàtà nàbí kú tán àwọn ọmọlẹ́gẹ́ oyún rẹ̀ búgbà ó yẹ mọ́ lọ kalifa khalifa sàábé olówó kọ́ jẹ khalifa anúyá khalifa lẹ́gbọ̀ àwọn àwọn jẹ ma lọ <laughs> وسلم طيب ìwọ náwọ́ ọkùnrin ni wọ́n bí láwọ́ kan sọ bí àkàlẹ̀ orí ìgbàmọ̀ tani Abubakar Siddiq radiyallahu anhu ọgbà àmọ́ èyí sóbi kàlọ́fílẹ̀ ìsinmi má fi ra biskit àti ṣe tí ó wà rà kàlọ́fílẹ̀ kàfẹ́ aha náà wàlẹ́kùn sàlámù wa rahmatullah obìnrin là ń retí sà obìnrin obìnrin náà ni fún ní ẹ̀bùn ń sin obìnrin obìnrin gbogbo ẹ̀yọ́ ọkùnrin ti bí ẹgbẹ́ ìgbẹ́ ẹ̀sìn sà alo náà wàlẹ́kùn sàlámù wa rahmatullah orúkọ ẹni kí ni kọjú gbà Khadija Yusuf níbo ló ń gbé Khadija Yusuf Khadija Yusuf Khadija Yusuf àbí bẹ́ẹ̀ni sà níbo ló ti pè níbo ló ti ń pè níbo ló wà Èkó Èkó tó ṣé kí wọ́n á béèrè béèrè lọ́wọ́ ẹni bẹ́ẹ̀ni sà. ok dárúkọ sàábé obìnrin mẹ́ta yàtọ̀ sáwọn ìyàwó ànábì àtọmọ rẹ̀. mo lọ sà. dárúkọ sàábé obìnrin mẹ́ta yàtọ̀ sáwọn sàábé ànábì àti ọmọ rẹ̀ tàbí yàtọ̀ sáwọn ìyàwó ànábì àtàwọn ọmọ rẹ̀ lóbìnrin. to naa. naa. wàlẹ́kùn salam rahmatullah obìnrin mo fẹ́ dáhùn mo fẹ́ fún béèrè lẹ́nu obìnrin ah. bẹ́ẹ̀ ni ẹ ti ń tíra ìtipẹ́ ẹ àdínkù àdínkù. ẹ láti ìṣẹ́yìn. láti ìwo ìṣẹ́yìn. bẹ́ẹ̀ láti ìṣẹ́yìn. mo ti gbọ́dọ̀ béèrè béèrè lọ́wọ́ yín báyìí. bẹ́ẹ̀. tó èyí àbèrè báyìí aláwọ̀ ti ń tíra ìtìpẹ́ àmáwọn èèyàn kan náà ti ń tíra ìsíwájú yín tá a sì já wọn padà ta nítorí pé wọn kì í ṣobìnrin ọgbọ ọgbọ́n ya afẹ́ ká dá sí báwọn. Ah, kí n mi obìnrin bẹ́ẹ̀ ẹ ṣeun ọlọ́run jẹ ọlọ́run fi ṣe kò ń mi ìyá wa kan dẹ̀ pè lánàá ọ̀ ayé ẹ̀kọ́ wọn.

Yusuf Tajuddin. ok Yusuf Muritala Adisa ló ti gba tiwọn àtọmọ oní twenty thousand yẹn náà ti gba tiẹ̀ ó dáa ó yẹ send àkáǹtì iṣẹ́ ti gbọ́. náà hello. wa aleykum salaam wa rahmatullah àlùbà ló ń pè láti amukoko. láti amukoko a ti ń wárú yín báyìí tipẹ́tipẹ́ tí ká béèrè béèrè lọ́wọ́ yín ni. náà ṣàlà. ẹ dárúkọ sàábì obìnrin mẹ́ta fún wa yàtọ̀ sáwọn ìyàwó ànábì àti àwọn ọmọ rẹ̀ lóbìnrin sàábì mẹ́ta péré. sumaya. sumaya mumtaz. sumaya asma. Huh? asma asma. asma ok ó di méjì. juwairiya. juwairiya ayiwa juwairiya mumtaz barakallahu fi ẹ sẹ́ndì àkáǹtì yín àáfún ní five thousand naira insha allah. ayiwa ti wọ́n ní láàkì láàkì ẹ̀rọ insha allah insha allah dàmẹ́fì ọkọ̀ ẹ̀. àrùn láti fi sáàkì láti gbọ́ ẹjí ètò gbé tẹnu mi ò inú ẹ̀yà yìí ti dùn pa. náà náà ah wọ́n ti pa fún ara wọn ah ah Allahu Akbar ọlọ́run ó yẹ kí èèyàn máa ṣe irú ètò yìí gan o ẹ ò pé ẹnìkan pè láti Abẹ́òkúta ń jẹta inú ẹnìyẹn náà dùn gan abá àgbàgbé ni ẹ tún ẹnìyí náà báwo nínú tí wọ́n náà yẹ dùn inú wọn dùn gan ah, ọlọ́run sì dáadáa fún wa ọlọ́run sì dáadáa fún wa ẹjìn gbé ẹnì ká òwe obìnrin àkọ́kọ́ yìí. alo. asalaamu. wa aleykum salaam wa rahmatulah. orúkọ mi yusuf kọdíjà. ah ìtò pẹ̀lẹ́ kan. bẹ́ẹ̀ ni sà. ṣó kọ́ọ̀tì ẹ ẹ kí ni mo bèrè lẹ́ẹ̀kan yẹn. ẹni pé kí ni mo bèrè lẹ́ẹ̀kan. a gbọ́. ẹ gbọ́ ok ìbéèrè mi ń ṣeré ta ni àkọ́kọ́ obìnrin tí wọ́n kọ́kọ́ pa nípa ṣẹ̀yídí nínú Islam nínú àwọn sáré ìbéèrè yẹn ti le wọ́n á dára wáyé rẹ̀. Sumeira. mi gbọ́. Sumeira. Sumeira sùmáyà. ayò àbárakàlá fi ìkan gbà Sumaya. ó là kọ́kọ́ obìnrin tí wọ́n kọ́kọ́ pa ó yá sẹ́ndì account number kẹ́ forúkọ sí lábẹ́ kọ́díjà kí lórúkọ rẹ̀ yusuf five thousand naira yóò wọlé inshallah bárakàlá fi. thank you sir. you are welcome. ó dọ̀bẹ̀rẹ̀ mélòó báwọn méjì. náà asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulah. wọ́n ní káṣá ló ń bọ̀ láti kú. wọ́n ní káṣá ló ń bọ̀ láti kú. láti èkó. naam afẹ́gbà béèrè. ẹ fẹ́ gbà béèrè mo rí kọ́mẹ́ǹtì kan àbá yusuf ní pé juwéríà nínú àwọn ìyàwó ànábì ni bẹ́ẹ̀ ni juwéríà kan náà wà tó jẹ́ juwéríà bíntu àbí àbí jahal àbí tá a sọ̀rọ̀ rẹ̀ ní àná so jùwérí àta àgbà fẹ́ni náà kìí ṣe ti àwọ́ ànábì jùwérí àti ọmọ àpójẹ́ páwọn mí gbà pé jẹ̀mí lálórúkọ rẹ̀ àwọn kan yìí sọ wípé jùwérí à ẹ ṣeun ẹ kú àkíyèsí àfá Yusuf lẹ́n tó comment ẹ ṣe àfá Yusuf <laughs> now ah ah alóbìnrin obìnrin tọ́yì ṣe ká dúró báyìí agbóbẹ́ta ti kọjá ẹjá dúró síbí ilé ni ẹ̀ẹ́ mọ́lẹ̀ tí kọ́ tí a yọ ooo ilẹ̀ asabi shadid ilẹ̀ asabi shadid ẹni nǹkan jẹ́ ń ṣe àwọn padà mọ́dẹ̀lẹ́mọ́dà nọ́mbà wọn náà Mm. Naam. Wa alaikumus Kí la pé? A níwọ̀n bá sókí ni sà. <laughs> Ìbéèrè níwọ̀n bá sókí. Ok. Ìbéèrè níwọ̀n bá sókí ẹnìkan ní mi ìgbé kọlù àwọn mí rí kọlù yín o ẹnìkan Àtinúkẹ́ Ayọ̀kẹ́ Adé ẹ pè padà á pè kọlù yín náà ìbéèrè níwọ̀nba ṣókí wà rè èmi ò wá mọ̀ ìbéèrè níwọ̀nba ṣókí o ẹ dárúkọ kò lè kò ẹ fọkàn balẹ̀ àà ah, ah. ẹ dárúkọ èèyàn mẹ́rin péré nínú àwọn ìyàwó ànábì ok kílá pé yálà nana Khadija yálà nana Khadija bẹ́ẹ̀ ni àti nana Aisha nana Aisha bẹ́ẹ̀ ni àti nana Hafsa nana nana Hafsat Hafsat ok nana Hafsat ó yá ó di mẹ́ta ó di mẹ́ta ó kẹyọ kan péré. Okay, okay, eh, ah, nana awa nana awa o. ah ìyàwó ànábì adáwọn mọ nìyí o. ọ <laughs> eh, afa ìwọnba tí mo mọ náà ni mo fẹ wọn ah, sá. àyè mọ̀ dasa gidi ẹ tíráì láti wo ẹ wo bí ẹ máa mẹyọ kan sí i ẹ ti sáré nana Khadija eh, eh. nana Aisha nana Hafsọ, ó kẹyọ ìyàwó ànábì pọ̀. ẹẹ. Eh, afa mo ti gbàgbé. ẹ jọ ẹ má gbàgbé mà ẹ wá sí mà ẹyọ kan péré ẹ̀yin orí di mùsùlùmí kẹ má mọ orúkọ àwọn ìyàwó ànábì tẹ́ ń sìn àyàwó ah, ànábì tẹ́ ń tẹ̀lé astagfirullah ìyàwó ànábì tí eh. ẹ ń tẹ̀lé ẹ wá mọ orúkọ àwọn ìyàwó wọn kò dáa kò dáa. Eh, mm, ah, ok ìlú èbó lẹ ti wá ń pè yín nìsín bóò lèmi ó ti wá sẹ́ndì five thousand sí yín nìsín. ẹ̀gbọ́n ní ẹnì kan tẹnu bá mi sẹ́ndì ẹ̀ sí. ẹ sẹ́ndì àkáǹtì yẹn pẹ̀lú nọ́mbà yìí tẹ̀lé pé. kí lẹ pé mà. òkè sọ inṣàlá. inṣàlá. ẹni tó nílò ìrànlọ́wọ́. ó dáa ẹ sẹ́ndì ẹ sẹ́ndì àkáǹtì yẹn sí wa ta ni ó fún wa lẹ́yọ̀ kan sí yàrá Umu Kulthum irọ́ ọ̀sìn àwọn ọmọbìnrin ń kọ́ àwọn ilé ìtàn dúró ìyàwó ànábì ẹ̀dá kọ̀ọ̀kan ah. àwọn ilé kí lọ lé kí ó ní wọn mú kọ́ gbóná rárá ẹ̀ ń sọ ẹ̀ sọ fún kó dáa kí rí Salama Masha Allah ọlọ́run ti gba orúkọ fi lọ́sàn èyí tó kàn gbà náà ẹ fún lórí kò mọ́ tó pọ̀ àwọn èèyàn wá ń kọ́ síbẹ̀ Zainab <laughs> ayé ah, ń dúró àwọn torí ọjọ́ ti lọ á sì nìta lọ ibi ìlàdúró ní insha Allah ta'ala ọ̀la ní júmọ́ pẹ̀lú ògbọ́n ọ̀dọ̀ láti ṣàdéhùn fún jọmọ́ pé àlàyé jákà ó sì yẹ ká sọ di monday gan ni torí àsìkò rẹ̀ gan ètò àmọ́gbà tí béèrè pọ̀ tó dábàá rò pé òun là fi ṣàlàyé lọ́la tàbí ká fi ṣàlàyé ọ̀rọ̀ àwọn sọ̀hábà lọ́la tó ráì tí àwọn sàábé yìí débì kan. wa alaikumus salam wa rahmatullah ah okot ó ṣe kí ni okot ah ẹ̀jẹ̀ ń gbé kọ́lì eh, ok now salamu alaikum now ẹ eh, mo ti yọ kó spika mo ti mọ gẹ́gẹ́ níbẹ̀ kó wá spika náà nípa òkè òkè ara oko bẹ́ẹ̀ Allahu akbar jazakumullahu khair ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà okay inshallah jazakumullahu khair ọmọ olówó kọ́ dáhùn question lẹ́ẹ̀kan ọmọ kan ta lọ́wọ́ náà níyàrá àwọn ọmọ tí wọ́n ń pè yàn wáyé àwọn ọmọ kọlẹ̀ ní náà abúlé abbas kí ni kwẹ́sàn rẹ̀ tó dáwọn ìwọ́ kọlífà alákọ̀ọ́kọ́ wọ́n lọ́mọ wọn ní ká tún fún ní 5,000 wa alaikumus salam wa rahmatullah náà ẹ̀fẹ́ gbà béèrè ah ok bóyá tí ń pè o. àti èkó. èkó èkó state. lagos state ní ojú ẹlẹgba. ojú ẹlẹgba ok ok ẹ jẹ́ kí n béèrè béèrè anabi méjì ni usman fẹ́. naam. obìnrin kí ló kọ àìwá rùkọ́yà àti òmùkù ẹ ti gbà ẹ ti gbà ẹ fọkànbalẹ̀ ẹ gbẹ̀bùn ah. Allahu Akbar kẹfìrà ẹ sẹ́ndì àkáǹtì nọ́mbà yín a sẹ́ndì 5,000 naira síbẹ̀ insha Allah Allahu Akbar àti gbọ́ barakallahu fi náà hello hello àgbọ̀ntán ah, ni wí ayé ẹ̀kọ́ wà àgbọ̀ntán ah, wí náà. hello ẹja dúbà ìjọmọ̀ ọjọ́ ti lọ àbí àwọn èèyàn sì wá ń pè wọn ìjọ kan ń pè lera wọn náà alaikumus salam rahmatullah ọkùnrin lẹ́yìn obìnrin wálé ní ẹgbẹ́ àgbẹ̀mọ́lẹ́gbẹ́ tó bí mo bí wáyé ah. <laughs> ó yá gbé fún un ta lóbìnrin tẹ́ fẹ́ gbé fún. Hello. Asifa. Ah. Asalaamualeykum. Waaleykum salaam wa rahmatulah. Ẹ ń sọ̀rọ̀ sí létí ni. Latifa. Ilé kéwù wo ló ń lọ Latifa? Kí lorúkọ ilé kéwù yín? Darun Naim. Darun Naim ló ń lọ. Ẹ. ok ó yá ka súrọ́tùl munafikun ayé àtúwọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ká fún mi ó yá mọ̀ ah ok pó wá sọ pó mọ̀ yẹn pó ò tún wá lo àìdíẹ́ lómi kò ní mọ̀ nǹkan tí wàá mọ̀ lo tún wá send account number wàá tún gba owó five thousand naira kò jẹ́ bó ti jẹ́ ẹ kò tún sòótọ́ àmín barakallahu láti fi àwọn kan náà náà yà àwọn obìnrin ó yá láyà tó bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀hán Allah. Masha Allah. الله. laki fi. Ó yá wá gba owó five thousand naira. Ẹni tí ó mọ̀ ó gbẹ̀mù. Ẹni tó tún mọ̀ náà kó. Ògbé ilẹ̀ mọ̀ gbẹ̀mù. Bọ́tí ni àwọn àá ni àwọn pin. Barakallahu laki fi. Ibi ìlà dùn sílẹ̀ ni. Abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ni wọ́n ní ìlú ọ̀kára. Tó kọ́kọ́ sọ kí nílẹ̀ kan kò pé wọn ọ lákàntàbà a sẹ́ndẹ̀sì àkáǹtì rẹ̀ tábà ti ní cash wà á gba owó ẹ̀ insha allah ta'ala ẹ̀ abẹ́rẹ́ subhanahu wa ta'ala ok one tag comment kan fún mi bíi honey please let this program continue after Ramadan because we learn a lot from it because it strictly sunnah Quran said and hadith said not baba sọ pé like other preachers do ẹ ọlọ́mọ ṣàánú wa lọ́wọ́ kó fún wa ní okun àti agbára ṣe ìpè tí rọmọdọ́nù bá ti lọ tán àwọn ọmọlẹ́kí wọn wọlé ayé ẹ̀kọ́ ni ẹgbogbo àsìkò tàbí sí lọ́wọ́ yìí sí àsìkò òkè àsìkò mọ́dúnrọ́sà láàárọ̀ àsìkò sími ní ìsìn àmọ́lọ́wọ́ sáàrùn wa lọ yóò máa jáwá ní ẹ̀kọ́ kan abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala bí mọ́nìyí wa karami ẹ̀sìn wa fadli an yazidana wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan wa shifaan min kulli da'